má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. má rò má rò má rò don't speak don't talk má ṣe sọ kò ṣe é sọ ooo láti sọ jáde. má rò má rò ṣe é wí kò ṣe é sọ ó sọ sí nílẹ̀ ló kú yọ sí. ó kò ṣe wí ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá ó fẹ́ ṣẹ̀mú ayé ẹni yọ sí. ó kò ṣe wí ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá ó fẹ́ ṣẹ̀mú ayé ẹni yọ sí. máa ro. ṣe é sọ o kò ṣe mí mọ́ o kí la fẹ́ ṣe sí i èyí tó ń ṣẹlẹ̀ yìí we don't even know what is it again. ìsọ̀nù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ wúrowúro inú ẹlẹ́dẹ̀ lómi gbé kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí we don't even know what is it again. Maro, Maro, Maro, Maro, Maro. Don't speak, don't talk, my ṣe sọ kò ṣe é sọ òun o láti sọ Maro, Maro. ṣeé sọ o kò ṣeé mú mọ́ra ọ̀rọ̀ wúrowúro inú ẹlẹ́dẹ̀ ló ń gbé bẹ́ẹ̀ni kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra kí la ṣe sí i tó ń ṣẹlẹ̀ yìí we don't even know what is it again. ìṣòro ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra ọ̀rọ̀ wúrowúro inú ẹlẹ́dẹ̀ ló ń ṣeé sọ o kò ṣeé mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí we don't even know what is it again. Ah, mara. Oh, ah. Oh, no, ma, ma dé next week, ma dé next week. Alright, mo ti wọ́. Ṣé bàbá mi gé tàwọn kan sílẹ̀ kó bá mi gẹ̀? Yeah, mo trust ẹ. Kò jẹ́ kó gẹ̀ẹ́tì tí wọn náà mọ̀ wọn. Ẹ káàárọ̀ sir. How are you, Ajá? Ẹ káàárọ̀. Kí ni mo ti ní kó bá mi gẹ̀ẹ́tì tí mo kọ́ bá ń gẹ̀ẹ́tì? Whatever tí yóò bá jẹ́ kó ṣáà gẹ̀ẹ́tì tí wọn náà mọ̀ ṣé nǹkan tẹ́ ẹ jọ fẹ́ gbà lọ́wọ́ ara yín kò lè gẹ́ẹ̀tì tiwa náà mọ́ ni. mi ṣe ní support ọkọ mi. kí ló dẹ̀ lórí nǹkan tí a sọ yìí náà lò ní receipt call nulẹ̀ wọn wàá máa lọ sí o mọ̀ pé igi wà lẹ́yìn ìpìlẹ̀ wà lọ sórí ẹ̀ wà lọ́ máa rí sí i. ẹ wo girls mo lọ ní ẹ o I gotta go àkẹ́. dadi nǹkan tí mo ní kí bá mi arrange nǹkan. o de rò pé màá kúrò nù lé yìí láì arrange ẹ̀ fún ẹ I've given it to your mommy. mọ́mí ṣe pé. Ah, ṣé o trust dadi ẹ̀ mọ́ ni. o tún béèrè pé ṣé ó pé ó dà ó pé all right. anyway sọ fún daddy, ẹ pé èyí tó tún lọ yìí kó tún má pẹ́ o kó tún má pẹ́ o. Yeah wọ́n ní bíbẹ̀ ṣe máa ń lọ nìyẹn. ẹ̀yin rẹ̀ ṣé mọ́mí ẹ ò mọ̀ pé lílọ tí mò ń lọ yẹn kì í ṣe torí ara mi nìkan torí gbogbo yín yìí ni mo ṣe ń lọ owó tí bá make ni mo fi ń tọ́jú ìyá ni fi ń tọ́jú ọmọ. I know wọ ayé iṣẹ́ ọ̀tọ̀ ayé fámílì ọ̀tọ̀ dáàdì. Okay, I will look into that, okay? mo ti ẹ̀rọ kó máa sọ pé kó tẹ̀lé mi. Ah, dáàdì ṣe kí. okay. Mm, that is my princess. <laughs> ẹ má jẹ́ a lọ lẹ́nu yìí sí ma. má ṣe wí má ṣe sọ ooo. Oh, oh, oh. má ṣe sọ kò ṣe é sọ ooo láti sọ jáde. má rò. ẹ̀wọ̀n tí mo ń ṣe yìí. ìjọ kan pẹ̀lú bóò ni ọjà rẹ yí èmi náà ra owó ṣé ọkọ̀ ẹ̀kọ́ ṣe dàgbà lọ. Hello, love. Ah, mo ti débẹ̀ ó rẹ̀ mí ẹ bá mọ́ mi sọ̀rọ̀ hello Atanda. ṣé dáadáa ni ọmọ bó ṣiṣẹ́ olówó ọmọ bó ṣiṣẹ́ olówó di dandan bó ni olúwa ṣeun olúwa ṣeun báwo ni iléèwé ẹ ìtì náà ni mo rí ìyàwó ẹ yìí ò ṣe ó dà kò burú ẹ dáadáa ni mo wà ìdí igbá náà ló ti wá bá wa hmm. ó dà kò burú ó kárè ó ṣe ògùn mo ti gbọ́. máa pè ẹ ok take care. ẹ wò mú mi ẹ fẹ́ rest àti pé ọkọ̀ yìí ló ń fà mí jẹ́ ká máa lọlé. ká máa lọlé ah ohun tó o bá ti wí ni wo ya fojú sí igbá àwa lọlé ẹ à ń lọlé ngbà. àǹtí princess ẹ kí lè bá mi wà ló wà bíbá yìí ẹ trust mi ni mo jẹ́rìí yín. àwa ọmọ yìí fọ́tò wèrè lọ́wọ́ máa lò sí dp tó bá rí wọn máa dàbí jẹ̀ǹbẹ̀ tẹ̀ bó ni wọ́n ti rọ́rọ̀ bọ̀ yìí. màámi ló ń wò yẹn màámi ńlá. túnjí màgbà mi wá wo ọ̀rọ̀ bọ̀ tí eléwo túnjí. professor báwo dẹ̀ ní báyìí ṣó ń wọlé. Túnjí wálé ń tàn ẹ́. jára ẹ̀ sí i má máa ṣe bí ẹdìyẹ tí wọ́n ń sògbàdo mọ́ nídìí o mọ bẹ́ẹ̀ dìyẹ tí wọ́n ń sògbàdo mọ́ nídìí ṣe máa ń ṣe àwọn ẹdìyẹ tó kù àwa bẹ̀rẹ̀ sí ni máa tẹ̀lé wọn máa tẹ̀lé jára ẹ̀ bí àpọ̀s. ìwọ gangan ni ìwọ gangan ni máa blame láti hundred level tá ti ń bá bọ̀ tá ti ń bá bọ̀ bọ̀ yìí sọ pé kó jára ẹ̀ kò kúrò níbi tó wà náà ojú kan ẹ̀ náà ló wà dúró náà kí ni nǹkan tó fẹ́ gbà di gbogbo nǹkan tó ń bá ka yìí náà ẹ ò wá mọ tẹ́mi ti dúró díẹ̀ báyìí mo dúró díẹ̀ nígbà tí a bá fẹ́ lọ fún service tó bá pín òun sí Sokoto tó pín ìwọ sí àbí ń bàdàn mo fẹ́ mọ bí. ìgbà yẹn gangan la máa mọ. Ah, ah, bẹ́ẹ̀ fẹ́ máa connect ẹ̀yẹ́ ńgbà yẹn. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ mo mọ nǹkan tó ń ṣe yín o mo mọ dáadáa ajẹgbẹdọ ẹ̀yin méjèèjì òun ẹnìkunra kò dẹ̀ jọ kò lè work ṣe ti gbọ́ ẹyẹ kì í sọ nǹkan fún yín ṣe jẹ ayé tán fẹ́ kẹ́ mọ̀ sí wípé ọrùn olóko princess tèmi nìkan ni àparò mi máa kú sí ọlọ́fọ̀ ọmọ babaláwo. ẹ ẹ ẹ dúró ṣe ẹ mọ Mario ẹ pí ẹ rí all good Mario máa sọ pé bóyá ló máa délé níbí ló máa kú sí so mo ṣe wà orin Mario ni mo ń tẹ̀lé o ti máa kú sí òun ni mo wà yìí ayé princess ni máa kú sí kò kún anybody. mistake tó máa ń ṣe nìyẹn ọ̀rẹ́ gangan ti yé mi backward ló máa ń ronú sí máa rí àtọ́dún o àwọn èèyàn gan play mọ́. PS3 làwọn boys in play nsìn as a matter of fact PS4 náà ti wà owó tí yóò sí làwọn boys ẹ̀ ṣe ti rà nítorí ẹ̀ ni ò ṣe ti pọ̀ ń gbòòrò má máa play gbogbo àwọn games tó ń play yìí mọ́ try láti advance but wá náà gbogbo nǹkan tó tiẹ̀ dálẹ̀ yìí tó sọ yìí kí ló kọ wà kí ni nǹkan tó kọ wà gangan náà. ẹ̀kọ́ tó kọ wa. Ah, ṣe bó ní Google ó wà lórí fún ẹ tó bá ní ẹ lọ bóyá kó lọ download eh, ask.com ó yẹ wàá wá béèrè lọ́wọ́ àwọn méjèèjì yẹn pé kí lẹ́kọ̀ọ́ tó kọ́ wa ó ti yẹ ẹ̀sìn. ìbéèrè gangan owó ẹni máa ti béèrè you are the knower of all things professor what is it. o tó bá fẹ́ mọ òkè jẹ́ kí n jẹ́ ẹgbà yẹn you see èkùrọ́ òun ni alábàákọ́ ẹ̀wà mi àti princess olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ẹni tí mo ti torí ẹ̀ wá sílé ayé ẹni tó yẹ pé tí n bá jí láàárọ̀ òun ni mò ń rò tí n bá fẹ́ sùn lálẹ́ òun gangan ló wà lọ́pọlọ mi ó ti yẹ sókò kọ́ anybody èkùrọ́ ni alábàákọ́ ẹwà wa méjèèjì. ìyẹn ló fi wá já sí pé ìwọ olólùfẹ́ mi yé jọ̀wọ́ dákun yé máa kọ̀ mí sílẹ̀ sílẹ̀ ìwọ ni mo fẹ́ràn jù I love you ní gbogbo ayé mi ṣùgbọ́n I love you I miss you I. Ah, ah. Princess speak of the devil. Valencia ọmọ tó ń sọ ọmọ tó ṣẹlẹ̀ lánàá mo ṣe wo www.omotonso.com ìwọ báyìí lọ bòdì síbẹ̀ <laughs> ó wà ń bẹ̀ ní jábọ̀. olùgbé tíátà rẹ kò wá ṣe. <laughs> kí ni mo fi ṣe o. mi ò ń béèrè yan nígbà bá wá síbẹ̀ máa ń béèrè yín. sọ pé kọ́nà ò darí ṣe. ọ̀rọ̀ ẹ̀ là ń sọ kó tó wọlé mo níjọ́wọ́ ni ẹ máa ṣe introduction tún yìí jẹ́ kó máa yé mi wípé introduction yìí di next year àbí kò ṣe next year ni ẹ eh, ó oh, first of all introduction Eh, introduction <laughs> ó máa le gan èmi kan ti long price àwọn suit àwọn aṣọ tí máa lò ń jọ wedding yẹn ó ti yẹ kó ba lè package náà ní kó ba lè mọ̀ pé ọkọ tó fẹ́ o ó láwọn èèyàn lára tó wo burúkú wà lọ́wọ́ wọn ó ti gẹẹtì ẹ bẹyẹn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi nǹkan tí mi wò ń sìn pé bóyá káàtà yìí lọ Túnjí should be later princess. ah o ṣẹ́gun náà. o ojú bàjẹ́ pátápátá ìwọ jàlejò àwa ti níbi tá a lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. o get akọni. ẹ má pẹ́. ẹ fílà tó mọ̀ Túnjí pákéjì tó dẹ̀ wọlé ẹ jẹ́ ká bá nǹkan. wọ́n ti gbọ́ ẹ̀ máa bá yín láìpẹ́. ẹ ò dájú ẹ̀ máa fọ mẹ́wàá jẹun. ìwọ tẹ ṣọ́kọ orúkọ ẹ sí ni. sweetheart what's up. babe kí ló ti mo fún fẹ́ látara tó fi kọ́ mi. nígbà wo. check phone ẹ. mo kàn láì dáhùn láṣẹ kan tó máa kàwé ni ìtẹ̀mọ̀ ara kò pè mí ìdàn pé sáré ní fóònù máa wà tí bá fẹ́ kàwé. bíbí mo kàwé tẹ́lẹ̀ ni mi mọ̀ pé mo Oh, lé fóònù ṣá oh, fóònù mi ti fọ́ oh, fóònù mi ti fọ́ mẹ́ẹ́n báwo ṣe fẹ́ pé mọ́ sínsìn o lè pé mo lówó fún tí wọ́n fẹ́ tún ṣe é sí wọ́n máa gbà wọ́n lè gbà less than three thousand. ìfẹ́ mi. yẹ. wọ́n fi mi kí n láì kó máa ronú ok what if market fún mi fún ẹ. yes ebe tá fún mi àbí blackberry fún gidi ó kún mo tún máa sọ fún ẹ náà lórí fóònù tó ń lò yìí ṣé fóònù táwọn tó kù ń lò yẹn. market fún mi fún mi. yes. now you know why I love you so much you're caring so ẹ ò kì í fẹ́ anything she mí. You're the best. I'm be shaming you. know I love you. I know. Hey, if you're going to be going for a minimum prepare, you know, like it. This is good, Joa. Yes. Dojoojúmọ́ sí tẹ̀gbẹ́ fún tí tòun lè láti jẹ ọ̀sán láti ra ọ̀dọ́. Hello báyìí. Ah, ah. kí ló ṣẹlẹ̀. mo wà pa ọ̀rẹ́ báyìí mo jẹ́ tù mo lẹ́ ní èdè tí wọ́n ń gbà àwa gan ṣe la kàn sáàrin gbòòrò lọ gbà fúrọ́ǹtì gbọ̀ngbọ̀ọ̀kì inú. omi ìsìlẹ̀ mi. kí lẹ wá ra bọ̀. Ah, kí ló tún sọ ṣé eléyìí ta ti tò fún ẹ yìí kò tó nǹkan tá a mú wá oh, fún ẹ. tó ń rìn lẹ́kọ̀ọ́ wá tó lẹ̀. <laughs> ó tiẹ̀ sì fi yẹn sílẹ̀ o jàre a sọ̀rọ̀ ẹ lẹ́yìn <laughs> ó dẹ̀ mọ̀ wípé ọmọ àlè èèyàn ló máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní òní lè sọ lójú ẹ̀. bẹ́ẹ̀ ti ẹ rí. òun náà dẹ̀ nìyí. Eh, wo princess lóòótọ́ ni kò kúkú sí nǹkan méjì ju ọ̀rọ̀ látúnjì lover boy tó gbé sórí kí ló dé kí ló dé náà àwọn ah, má jẹ́ ń parọ́ tó yẹn ọkùnrin ò láyọ̀ lè dìbò ibi tó ń ṣe dé yẹn jẹ́ kó yé jẹ́ kó mọ̀ sórí tó kò kọ̀ọ̀kan. látọ̀dọ̀ tó ti bí mi tí mo ti gbọ́njú mi ò gbọ́ rí wípé obìnrin máa ń kó owó ó máa kó fọkùnrin ọkùnrin ló máa kó ló máa náwó fóbìnrin títí ẹ ni mo gbọ́. ẹ Bímpé ẹ tẹ wá gbọ́ náà tí Ọlátúnjí yẹn tí ò bá wá fẹ́ princess yẹn kan àkáǹtì wo ló fẹ́ kọ gbogbo owó tó ń ná fún yẹn àkáǹtì wo ló fẹ́ kọ sí àti pé kí ni èrè ẹ̀ gan-an. ọ tí o bá tó bá. ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún gbogbo ẹnu wèrè yín sọ̀hún. èmi kí n máa sọ̀rọ̀. ẹ ti ẹ̀ gbọ́ náà ṣé mo yáwó lọ́wọ́ yín. àbí mo complain pé ó sú mi ẹ tiẹ̀ dúró náà alára alára òòrò òun ẹ̀yin ló kó àìsàn ó kó àìrò yóò làbọ̀rọ̀ máa pọkú náà sọ̀rọ̀ lọ́rọ̀ tiẹ̀ dúró position wo ni ìwọ nu family yìí. kí ni ṣe ṣe irú ọ̀rọ̀ wo lélẹ̀ ṣé ìwọ fẹ́ sọ wípé o mọ̀ pé first born ni mí ni àbí a. o láwọn àbúrò ìwọ ń kọ́ àǹtí. ìwọ náà mọ̀ pé last born ni mí náà. o láwọn ẹ̀gbọ́n ẹ láwọn èèyàn tẹ́lẹ̀ advice nínú family yín àwọn àbúrò yín àtàwọn ẹ̀gbọ́n yín pẹ̀lú àwọn tó tó dàgbà jù báyẹn lọ lọ lẹwọn advice yín tí ó bá ṣe pé kò dáa kéèyàn máa ṣèrègùn ni ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ ń ló pọ̀ jù ń bẹ ẹ wá ń ẹni ẹlẹ́ni ẹ̀yin ọ̀dẹ̀ aláìní làákàyè ó dúpẹ́ orí ti dàrú ẹ wá advice mi báyìí ah. àwọn ọ̀dẹ̀ òṣì. ẹ ẹ a bínú rẹ. ẹ jọ. Ah, and we are very sorry are we not sorry. we are sorry o ẹ má bínú ah, sorry náà rẹ mi. Ah, friend ṣé ẹ jọ jọ jọ mo ń kà mo ń kà ẹ má disturb. dàrú parò ni ọlọ́run má jẹ́ kóró ilé bàjẹ́ lẹ́yìn ọmọ ọ̀dọ̀ àti mẹ̀gáàdì mi tó tún ṣe kẹta nínú ilé tájọ ń kópa ọmọdé tí wà ń sùn tó bá débi ìgbà mi wàá rúpa àṣọfọ ni agbada paro paro paro paro kò tiẹ̀ ti sùn ni. ìjọ wo ni màá dé náà. ó ti lọ fún bíi four months nísìn ẹ̀ ó lóun máa dé in the next two months. for four months ó tún kù two months tó tún máa lò ó dẹ̀ ti máa ń lọ lóṣù mẹ́ta lóṣù méjì olóṣù kan àbọ̀ tẹ́lẹ̀ hmm. wọ́n ti wá increase ẹ̀ sìn ó ti hmm. doṣù mẹ́fà ó sì ń lọ lọ́dún kan ọdún méjì àbí àwa dìpẹ̀tà àwa gíràn ṣé wọ́n mọ̀ bó ṣe wà yín sìn ah, mọ̀ pé táwọn máa ṣí ẹ wọ́n máa nídìí kọ́kọ́rọ́ àti oil kan fi oil ẹ̀ kó lè ṣì dáadáa ó ṣe mọ̀ pé ó dàbí àgádágodo ni ó yẹ kó máa ṣe kó máa tì kó máa ṣe kó máa tì kó máa ṣe kó máa tì ṣé wàá rí sìn tó ti kọ́ tó jẹ́ kan ṣe kán tì ó ti ń gíràn ó dẹ̀ ti ṣe kí ni ó ti ń ha àmọ́ láti grease ẹ̀ tó nǹkan tó mo bá sọ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn òun la máa ṣe. ó ti gbàgbé pé for better for worse ló èmi àtọkọ mi. for better for worse indeed ibi tóun wà lọ́n kí ló mọ̀ tó ń ṣe. kò lè ṣe nǹkan kan ó trust me, èmi náà dé trust ẹ. bẹ́ẹ̀ni. sórí ètò wa sọ yẹn i cannot do it. nǹkan tí mo bá yìí sọ ló máa gbọ́ ó máa dẹ̀ ṣe mi ì lè fi ẹlẹ́kọ̀ọ́ gíràn ó máa ṣe nǹkan tí mo ní kó ṣe. má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. Oh, don't speak, don't talk, má ṣe sọ kò ṣe é sọ. Fọ ara ara kí ni mo jáde já àwọn nǹkan náà. Ara wo ni Túnjí fẹ́ ní? Ara kan ṣoṣo ni mi mọ̀, ara tí mo dẹ̀ mọ̀ ara tó ń lu gángan ni. Bí wọ́n ṣe wá di ara tí ó ń dára ní òye mi. Àbí èyí tó ń lu gángan àbí sákárà àbí òun ló fẹ́ pè mẹ́ ẹ mọ́ whatsapp tí ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ ara tó wà lọ́wọ́ mi tí mo ní lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ̀ nírú ẹ̀ hmm. yeah <laughs> ṣe bẹ́ẹ̀ rí hmm. good. ẹ tó wà ní kó bá mi sọ̀rọ̀ ní ọ̀nì. ṣe ti ń já fóònù gbà àbò tí ń ṣẹ́ lódò <laughs> àmọ́ ṣáṣá lélẹ́yìí Ah, èmi tí a fóun kẹ tẹsí òwò ìyàwó mi princess tèmi nìkan ṣoṣo òun fún mi. ọ̀tẹ̀ ló ń jáde yìí a ti ń ka jáì jáì jáì látijọ́ ìwọ gan ti ń já báyìí. olókìkú èrè o ti ń já báyìí obìnrin ló ra fóònù fún ẹ. bó ṣe rà fún ẹ yín sí ìrìn iṣẹ́ ni fún ẹ. It's a tool for you to upgrade your life kí wọn náà wá mú owó nínú owó kó wá fi tú obìnrin yẹn ṣe dáadáa sí taste máa ń ṣàì sáwọn kankan tó máa máa ṣe lórí fóònù yẹn. má jà mí sí ìdàkújà o mi ò ní interest o ẹ fi mi àti princess mi ẹ fi wá sílé jẹjẹ wa ká máa live life wa ṣùtì yẹn méjì ẹ má jà mí sẹ́ni fẹ́ jọ. we are all friends a lè ever jà ẹ sí ìjà wálé ò lè ever mislead ẹ ọmọ ọdún máa ṣe fóònù yẹn sì tó bá lọ school wàá máa fi ya fọ́tò fáwọn girls yẹn fáwọn girls yẹn so tó bá ń yà fún wọn wàá máa print ẹ wàá máa kó fún wọn bóyá kan nu wọn àbí méjì nu wọn lè ní kó wá ṣe home service so fóònù nǹkan kan wà kó máa mú òun sí lára mo sì lórí láti bẹ. àwọn ọmọ wo ni o dé mi yẹn ṣàbẹ̀ tiẹ̀ lẹ́yìn princess mi àti mi ò lè rí picture ẹlòmíì lórí ẹ̀. Ah! ẹ kì í yan igá yẹn. kò lè fi tí ń sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ mi. don't speak don't talk má ṣe sọ kò ṣeé sọ òun. Oh, oh. ìwọ ó ìtara àbúrò ẹ̀ wá o àbúrò ẹ̀ jẹ gbogbo ayé tẹ bá fẹ́ jẹ gbogbo tẹ bá fẹ́ mu ẹ mú sí èmi lọ́rùn agbára Ọlọ́run gbé. money speaking. ẹ èmi ni ẹ money speaking. Ah, <laughs> èmi ló ń kí àmọ́ àmọ́ ẹ wà ní sùúrù sórí money speaking tó pè mí yẹn ah, má jẹ́ kí n jẹ orúkọ jẹ sẹ́rí money speaking gọ́gọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ bọ́bọ́ tẹ́ rí èrò mi tó ń jó onílù tó ń lù fún wà ń sàlẹ̀ odò gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń gapá tí mo ń ruga tí mi ń fẹ́ gẹ̀ẹ́ ẹni tó ń gbọ́lá sí mi lára tó jẹ́ kí èmi náà máa rìn bí ohun rèé Túnjí ni. Ọlọ́run ọba ló ń sọ ẹ̀ o àbí Túnjí ìwọ ni. ta ni. wàláhì ò mọ̀ wa ó kàn rí wa báyìí ni tó bá lóun mọ̀ mi tó ò tí mọ̀ Túnjí dé sàlẹ̀ kókó sórí bọ̀bọ̀ yìí the green snake under the green grass ohun rèé mr kodet ẹ sọ pé kodet. kodet. akílẹ̀ tó ń parọ́ mọ́ mi. ó ń parọ́ mọ́ ẹ. ẹ wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ ṣẹ́ fẹ́ gbọ́ tó bá ń sọ pé owó dà owó ló jókòó yìí gbogbo àwọn tèmi mọ̀ tí wọ́n jó tí wọ́n gbé dání ó yẹ bóyá kí n máa mọ látòrí Sunday Igboho olú ọmọ ó yẹ kí n máa kà wọ́n bẹ́ẹ̀ ọpẹ́ láṣẹ ògbó wọn bẹ́ẹ̀ ó yẹ wọ́n ṣe wá wọ́n tẹ̀lé ni o ah, wọ́n tẹ̀lé ni o ọ̀gá wọn ni o ah. chairman mi. àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wà bíbá yà mọ́ra wa fún mi. ṣẹ́gun àwọn lè má mọ̀ ẹ́ oh. <laughs> àwọn lè má mọ̀ ẹ́ àwọn wà bẹ́ẹ̀ mọ̀ ẹ́. òun rè é. Ah, mr kodet ẹ sọ pé kodet. kodet. ooo àti má pa mí náà ẹ má dá lómi o kodet ní sinimá pa mí. Ah. ẹ wọ ẹ wọ ẹ rí pé mi ò rówó wọ jeans. Ah. Ah, mi ò ní wo ẹ wò tí Olúbàdàn bá wọ níkà ó mọ ẹgbẹ́ ẹ ní ẹlẹ́yàrá. actually mo mọ pàdí mi dáadáa mo mọ Túnjí dáadáa but ó dàbí pé akeem tí wàá fẹ́ mọ tún jíjẹ mi lọ. Oh. ṣòwò náà ti gbéra ló ń pamọ́ mi. náà ó dàbí pé kò fẹ́ parọ́ o kódẹ̀ tó ń tẹnumọ́ yẹn máa ní nǹkan tó máa bí dé o. ẹ tún pé mr kódẹ̀ lẹ́kọ̀ọ́. mr kódẹ̀ náà akeem kọ́ tẹ̀ máa ṣe fún ẹ eh. abẹ́ áàdì nǹkan mọ̀ ṣèbí túnjí ló ń jẹ́ ẹ fi kódẹ̀ dín ẹ fi áàdì kò jẹ kò jẹ plus plus ni o a jẹ tunji kodẹ tunji kodẹ tunji kodẹ màá tà sí rí ẹ lọ́jọ́ kan ẹ ṣáà jáyé orí ẹ mú kó tó there's one thing to mo observe ní ara princess and I, I really don't think it's a good thing for her to do. I mean tí ó bá máa jẹ́ ọ̀ṣàkà kó jẹ́ ọ̀ṣàkà tí ó bá máa jẹ́ òṣòkò kó jẹ́ òṣòkò ewu ni ọ̀ṣàkà òṣòkò kí irú princess yẹn kí n rí pẹ̀lú ọkùnrin mẹ́rin at four different times. my darling yes. a eh, princess wo ló ah, ah tell me, pé bóyá you know about it. In me, yes i mean you are the mother now. Well, pẹ̀lú ọkùnrin mẹ́rin. at four different times. ah báwo ló ṣe ṣe tó fi mọ̀ tí mi fi mọ̀ níwájú ọlọ́run àti ènìyàn mi ò rí pẹ̀lú ọkùnrin ẹ̀yọ ọkàn rẹ̀ mo tiẹ̀ ti fi mú fílẹ̀ because she's still in school mo àkọ́ bóyá tó bá parí school kì í ṣẹ̀ṣẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ pé wá ṣé ò nílé èèyàn kan nígbèésí ayé ẹ̀ pé kó máa di pé torí pé mọ́mí ń bèrè ọkọ lòun ò ṣe parí school you know that was why I don't tell me you know four boyfriends mi ò ever rí pẹ̀lú ọkùnrin ẹyọ kan rí. kò dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin kankan rí. kò bá mi sọ̀rọ̀ ọkùnrin kankan rí. bí tí mò ń bọ̀ gan nìyẹn how can a girl that age tó ti fẹ́ fẹ́rẹ́fẹ́ to pass out of uh, university ká má rí ọkùnrin kankan pẹ̀lú ẹ̀ ká máa wò àti ẹ̀ bọ́tẹ̀mí tí mi ò ń gbélé even though ẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n pẹ̀lú ẹ̀ náà ríra but then mother and child ó yẹ kẹ́ ti sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. Ah. ọkọ mi tó ni àmọ́ èmi rò bóyá ọ̀nà tó jìn ni ò ṣe tí ì bá mi sọ because mi ti rí fèrèfèrè rárá rẹ̀. ọ̀nà ló jí o ọ̀nà jí o ju abáríbí ni bí wọlé let us ask her. okay ajabi. Um, Amọ̀kẹ́ ah ìyẹn lè máa kà mí lóhùn ni máa sọ nǹkan bá Amọ̀kẹ́. yes sir ẹ kú jù ẹ kú kí ni special problem tó ní tó máa ń kàn yín lóhùn náà. yín ṣe nǹkan lọ́wọ́ nu kí sì ń. ṣe nǹkan lọ sí yàrá princess ní àfẹ́rẹ́ ẹ máa ma ṣe kèrègbèrè káàkiri nìyẹn. ọ̀rọ̀ ńlá ló wà sọ̀kalẹ̀. no it's true mo kọ̀ ọ́ sáà náà ni. èmi ló ti di pé wà á sọ. okay yeah èmi wò pé bóyá torí kó wà sọ. ẹ o ti tó èjì at least kò tiẹ̀ mẹ́ni kan wálé ó lè máa ṣe nǹkan ẹ̀. ọwọ́ Oh yes ti gbọ́ princess báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà tí bàbá ẹ̀ fi rí ẹ lọ́kùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báwo ló ṣe ṣe tí mi ò mọ̀. bí mi ò tiẹ̀ mọ̀ wọn mo mọ méjì mo mọ Alex mo mọ Fẹ́mi. ah mummy is not true ah dadi èmi lẹ́yìn Túnjí tí mò ń tẹ̀lé èmi Alex Alex Ha, dadi. ò ń tẹ̀lé Túnjí kan. yes. there is a Túnjí somewhere. Yes, Daddy. Túnjí. Ṣé màmá ẹ̀ wọ̀n? Mi sọ fún wọn. Má bínú mọ́ mi. Ìjẹta ló ṣe propose. Proposal? Yes, Daddy. Ah, ó ló propose. Wọ́n ò pé Kádé láti service náà ni kí n tó mú wá sílé. O kí ló pè? Ó propose Nijeta. Níjẹta. Kí ló máa ń ṣe ẹná princess? Bí mo ṣe máa ń bá ẹ sọ̀rọ̀ tó. Bẹ́ẹ̀ni àti ẹ ṣe close mọ́ra wa tó. Bó ṣe jẹ́ kó jìnnà yẹn mi ò lè má pè é lọ́jọ́ kan o ò dẹ̀ bá mi sọ rárá ipe ọkùnrin kan wà ń gbèsè ayé ẹ̀ débi tó fi wá jẹ́ pé onítúnjì kan tó wá ń propose níjẹta. mi má bínú ni mo bẹ ṣe máa fi ìtòrò ìmọ̀ ṣe so mú. o ṣáà délé kí jẹta kò tí jẹta lọ dénú lẹ́yìn o ṣáà ti tó wọ́n wí tó ti wà nú lẹ́yìn tó dẹ̀ sọ rárá. I'm mm, nǹkan tí àwa fẹ́ gbọ́ náà láti fi ọgbọ́n ọgbọ́n àgbà gbọ́ lẹ́nu ẹ̀yẹn so there is a Túnjí somewhere nǹkan tí wàá wá ṣe fáwọn àǹsìn ni pé àwa ò ní dúró dìgbà tí ehm, ẹ bá kàwé tán tẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ fún service year tẹ bá wá dé la máa wá mọ̀ no ìyẹn ti pẹ́ jù fún èmi àti ìyá ẹ̀ so what you are going to do for us now is bring Tunji here let me meet him let's let's see whether oh this Tunji is a good guy ilé rẹ̀ ló ti jáde o àbí ilé rẹ̀ kọ́ nǹkan kan táwa bá rí a máa mọ̀. Okay, sir. Because problem must often. Good. She has only two weeks at home. Eh, I've, I've given her one week. Eh, you get it so long. No, more. Eh, eh, okay. Ah. ah. Princess, so. I've given you one week. Okay, I want to see that 20 of yours. Okay. Thank you. No, no, it's okay. That one not famous láti fọgbọ́n mọ̀ eh? àbí? Àbí. So there is 20 somewhere. There is 20 somewhere. Ẹkùn. <laughs> Mami. Mami. Mami da. Ah, mami. <laughs> Ah ah. Ẹ kò kí ló dé? Ṣé o sì? Mami kò sí ẹ̀kọ́. Ẹ̀yà mi dábìí ṣe rí ẹ̀. Kò pè pé ẹ̀ ń bọ̀ kó o ṣe kọ́kọ́ dẹ̀ dédé yọ. Ẹ̀yà mi dá kí ló dé kí ló ṣe. Mo mọ̀ máa pè yín ni, ẹ̀ mọ̀ mọ̀ ni, <laughs> mọ̀ mi ẹ mọ̀ pé last time tí mo wá sílé ẹ̀ mo ń ṣe ọbẹ̀ kan lọ́wọ́ mo á mọ̀ mọ̀ mi ò fẹ́ sọ fún yín torí pé mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ jiná dáadáa kí n tó jẹ́ kẹ́ ẹ mọ̀. irú ọbẹ̀ wo nìyẹn. mo lè ṣe ra mọ́tò. ó ṣe lè ṣe fún mi. mo ra mọ́tò. mo ra mọ́tò. mo ní ti rówó ìwọ ọmọdé o. <laughs> kí ni mo sọ mo pé mọ́ mi máa béèrè question. mo ti ṣe mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ ṣe rí ní skul wa. yorùbá àwọn tájọ wà ní skul wọ́n máa ń ṣe owó kan business wọ́n máa ń ṣe lórí kọ̀ǹpútà so business yẹn wọ́n pè ní forex trade wọ́n máa ń ṣe láti ìlú òyìnbó wá sí Africa wá sí Nàìjíríà so business yẹn làwọn èèyàn wá ní kí mi náà wá ṣe ìgbà tí mo dẹ̀ máa ṣe ọlọ́dẹ̀ gbé bó ṣe ń ṣe dé ó gbàdúrà mi mo kọ́ pé àwọn tí mo bá ń bẹ̀ èmi gan tún wá ń rówó ń bẹ̀ jù wọ́n lọ so gain tèmi lèmi fi ra mọ́tò. kò ní ṣe balẹ̀ ni ó wá fi ra mọ́tò. ó ló fi ra mọ́tò. ó yá ó yá ó yá ta mi gbé wá kò síta. kí ló dé tó gbé wá. mi gbé wá mi tí lè wa mọ́tò dépò láti bẹ̀ẹ́. à láti bẹ̀ẹ́ kí n máa wa mọ́tò bọ̀ ń bí lẹ́kọ̀ọ́ àyẹ̀mọ̀ yìí tírélà ti máa pàdé lọ́nà ni àmọ́ mi. ọlọ́run ṣe wọn ẹlẹ́dàá mi ṣe jọ ṣé dúdú ni àbí funfun àbí pupa. ẹ dúdú ni mà dúdú ni mà ẹ honda discussion continues. Ah, mo sọ fún ẹ pé o máa ṣoríire mo ti jẹ́ kó mọ̀ kó máa dáa fún ẹ ó máa jẹ ẹran tó jirin lọ lágbára ọlọ́run ah kékeré ní ìtura yẹn o òyìn máa tó ra ìtọ́jú bẹ́ẹ̀ lọ ah èmi tí mo máa jẹ wọn ọmọ. òyìn ah, máa kọ́ mission àbí kílẹ̀ fún mi. ó máa kọ fún mi lágbára ọlọ́run ó máa mú mi kùn bíi tó máa mú mi lọ bẹ̀rẹ̀ lágbára ọlọ́run. ah olúwa ṣe owó ṣí aya mi ah inú mi dùn o ẹ eh, mọ́mí ẹ̀ ń kọ́ ah báwo ni léèwé ẹ wọ ẹ jọ èyí tó ṣe kókó ẹ bá ń fojú sí ìwé yẹn kẹka alákàtàn hmm? ẹ fojú sí ìwé yẹn dáadáa ẹ̀kọ́ ṣe pàtàkì. Hmm? Ah, ah, kí ni jíjẹ báyìí. má nǹkan tí mi kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lọ sọ ebi ń pa mí bọ̀ ni. Hmm, mo jẹ́ rí i. bá mi kíchì ebi ń pa mí ni a bá mi sọ̀rọ̀. ó dẹ̀ ní bàbá yìí ó ṣe kinní yìí kí ló ṣe ń bẹ̀ kí ló ṣe ń bẹ̀ plọ́ọ̀gì wèrè wo ló ṣe plọ́ọ̀gì wèrè wo ló ṣe òun ni òṣìṣẹ́ yìí ó wá ló ṣiṣẹ́. Kàbírù fọgá. eku ah, lè sọjà eku lè sọjà ìwà borí jílà ìgbà tí kẹ̀kẹ́. Kàbírù fọgá. Ah, ah, ṣódà ẹ̀dá báyìí ṣódà báyìí ṣódà báyìí. eku lè sọjà. ó lágbára. ẹ má máa fà wá dùn òní lẹ títorí àrùn lọ́wọ́ kò dá báyìí. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí sórí ẹni tó bá gbaṣẹ́ ọba even fún family ẹ̀ kò ní ní time ó mọ̀ pé wàhálà wà lókè ọ̀yà immediately tí wọ́n dẹ̀ ti ní kí n máa lọ báyìí mi ò ní choice. ìyàwó mi gan two hours péré ni mo fún ni mo fi dágbére. náà tiẹ̀ mọ̀ wọ́n tí mo sọ ẹ̀jẹ̀ bá ti gbaṣẹ́ ológun báyìí ọ̀la Àbújá kìnnìkan Maiduguri ọ̀la Port Harcourt ọ̀túnla èkó nǹkan tẹ̀ ń bá kiri ni tó ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run àti àmàṣọ wa àmì àmì àmì ọkọ̀ ọba àdáàbà kò ní sáwálé sẹ́ o. ó ga o ló ti clear gbogbo àdúgbò ẹ̀ gan kò sí bẹ́ẹ̀sì ta lè fi jókòó ṣe fàájì. àwọn sójà gbádùn orí ìdúró níṣẹ́ wa báyìí. Ah. táwọn táǹkà sọ bá kọjá ń bí sórí machine tó wò tí bá gbé báyìí kẹ́kẹ́kẹ́ mo ti gbé wọn nílé. ibi eh, táwa yìí lẹ gà. ẹ eh, èmi tí wọ́n dé bí nísinsìnyí kò sọ̀rọ̀ tankas. kò jíde bí. kò sí tankas o ò lè mọ̀ ṣe o. ṣé kó wálẹ̀ o bẹ́ẹ̀ kọ́ la ṣe ṣe o bẹ́ẹ̀ kọ́ la ṣe ṣe. dẹkùnrin sójà. kàbírù bọ́gà. Ah, kí ló tẹ̀ bá gbàgbé. torí ní òtẹ́ yìí ìmọ̀ rí kí lórúkọ ẹ̀ yahoo ẹ̀ ẹ̀ yasọ́tàn. yahoo mi wò. Ah, ah. yasọ́tàn kan náà. yasọ́tàn. dọ́nà mọ́ mi sọ́tàn jùmọ̀kẹ́ tèmi. Wasotel. bẹ́ẹ̀ kó máa supply wọn ní nǹkan bí. ṣé o ṣì ó dààmú ṣá. ṣé bá jọ ṣe kó mo sọ tá a ní. ẹ̀kọ́ tí mo ti rí yẹn kí rí ìyànnú òkùnkùn mo dààmú. Dékúnlé Dékúnlé kí ló wá ń sáré rògbò àló ń supply wọn ní nǹkan bí ní nǹkan tí mo bẹ sọ. ìyàwó mi ẹ lọtẹl. má sọ méjì lọ. oh okay okay no problem. kébé mo fẹ́ kó o ṣe favour kan fún mi sórí anytime tó bá ti wá sílé tí mọ́mi sultan bá ti wá sọ́tẹ̀lì mo fẹ́ kó pè mí. ló le tó tó yìí. kò sí wàhálà kò sí wàhálà tí o bá rí ọ̀rẹ́ tó ń jìn sọ́fìn tó wá sọ lérèfé ìwọ ò fẹ́ kílẹ̀ mi bàjẹ́ ló ṣe ń sọ tó ń sọ èmi náà dẹ̀ ni mo fẹ́ gbéjà wá nítorí ó ṣe é ṣe lóòótọ́ kó jẹ́ pé ó ń supply wọn ni bẹ́ẹ̀ tó bá jọ ń supply ni ṣe bí tá a bá débẹ̀ à mọ̀. báwo ló ṣe ronú yìí èyí wá supply wọn ni kò kí ni fẹ́ pè é fún kb mi ò ní kò supply mo ní anytime tó bá ti wá síbí call me ah that's exact ṣé bí ìyàwó tèmi ni. màá pè ẹ́ ah èyí tá à ń sọ yìí sìn lóṣù yìí kò tí ì wá ṣì tó máa wá bí ẹ̀ẹ̀mejì lóṣù máa wá máa pè é bẹ́ẹ̀ mo ní máa pè é all right no problem kò sí wàhálà. ṣó ti lọ ni. a ah, jẹ́ kí n máa lọ. wá mi wá a ní o pè mí. àìṣe wọ́n láàárọ̀ ìbá wọn kọ̀ọ̀kan. ìwọ olówó ojoojúmọ́ ó mọ̀ pé ìparí oṣù lèmi máa ń gba tèmi Kabiru fọgá tó àlà èmi a máa stop lọ́dọ̀ ẹ ló wà àlà ẹ Kabiru fọgá ó kò ṣe wí o ó kàn já òye ẹ̀dá ó kàn já òye ẹ̀dá ó tẹ̀sẹ̀ mú wáyé ẹni rè é máa ro kò ṣeé sọ nítorí wípé ìsọ̀nù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ fúruwu inú ẹlẹ́dẹ̀ ló ń gbé ah, kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ṣẹlẹ̀ yìí we don't even know what is it again. ṣùṣe. ìsọ̀nù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ fúruwu inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Ah kò ṣe é sọ o kò ṣe é mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí ìdòrí nílò wọ́n ṣe é ṣe. ó ṣàrò pé láti ìgbà tó máa ti gbóúnjẹ síwájú ẹ̀ ó kàn wò ní mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀ ó dẹ̀ fi gún báyìí and it's very unlike you so tell your husband what is that problem ọkọ mi ṣé o tiẹ̀ lákìyèsí kankan rárá ni. àkíyèsí fún ta ni. lórí mi ni I have not been very well of late. Oh. It's um, mi ò wá I'm not okay. Ah, I'm sorry no mi àfìsí tó ń gbóúnjẹ síwájú ẹ̀ náà rí pé o kàn ń fi ṣípì yẹn gùn mi ò notice anything. I've not been okay. Tell me, what is it now? It is an unbelievable story. Mm. Surprisingly, and it will shock you. Now, Chinda Jamina, what is it? Tell me. Whatever it is, I mean, let me know. Èṣù. Ha! You're pregnant? Unbelievably pregnant. After how many years? About twenty-five years. God, thank you. Ọba ìyanu ni yín o. Ah, ẹ̀yin la tó bá jẹ́ yọ lóhùn ẹ̀rí. Ẹ̀yin la ń pè ní kàbíyèsí Olódùmarè. Huh. So ilẹ̀ ò tí Sweetheart, this one calls for celebration. Mm. Eat your food. After your food, I'm taking you out to celebrate. Seriously? Ah! Oh my God, thank you. Eat your food, let's let's eat, go out there and celebrate. We'll eat more. My daughter is almost 25. You God has done it. Èmi ti lose o. Ọlọ́run bá ṣe kó tó ajọ́kùnrin. Kó ajọ ẹ. Eat your food. All right, darling. I'm taking you out to celebrate. <laughs> Ọkùnrin máa ń sọ̀rọ̀ kan ni. Kò yí sí náà. Àwọn lòun lóyún. Irú oyún wèrè wọn nìyẹn. Ọ̀rọ̀ rẹ̀ sọ ni ẹ̀kan fi ilẹ̀ kìnnìkìnnì kan kìnnìkìnnì kankan. Èmi ò lè gba aládàáda ẹ̀ o. Mi ò lè gba o. Àjọ kí ni tiẹ̀ náà? Olóòkú kan lóun ò ṣe òkú òun abandarò tí o lè decide pé fẹ́ máa ra màálù. ó lè ra màálù o. ọ ah, màálù ra ra ló ra yẹ. ó di pẹ́ǹpì ẹni yẹn báyìí jẹ́ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣó máa pé èyí tí ó ṣe yẹn bí ìgbà tó yẹ pé èèyàn lọ dínà òde owó rẹ mọ́yàn ni. ọdún yòówó tó fẹ́ rí mi èdè yẹn pé mo máa ń bùkà láàrin skul tó yẹ pé gbogbo àwọn èèyàn máa wá ara ẹ mú tó bá wùn yẹn jẹ tó bá wùn àmàdé pé mo lọ ń kà. kò sí torí pé ti lóyún sìn tọ́rọ̀ mi ìbá dé ọ̀nà mi ò lè ṣe àbí. kò yí sí láti ṣe. má máa sọ bẹ́ẹ̀ jà ó ti lóyún ti mí nìyẹn bó ṣé o ti gbàgbé pé ọlọ́run tó ṣí ọ̀nà yẹn tí lè bá dín sí wa tó ṣí mi fún ẹni. ètò kan sọ pé tí ọ̀nà kan bá dí ọ̀nà mi àlá ẹ̀ kò yí sí ẹ kátíká tó gẹ̀ẹ́tì eléyìí náà kò ní tójú rí ni. ṣùgbọ́n ọ̀nà ló ṣí bẹ̀rẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ah. kí ni àṣà àṣọ pé kò ní ṣí mi fún ẹ mọ́ kí ló rẹ fún mi. ìrẹ̀kùn ló wà kì í tìṣà. ẹ má yà tọkùn jàre. Mm, bọ̀ ọ̀gá o. abẹ́gàre ó jọ sọ ẹ di kí n bàbá. má ṣe sọ má ṣe wí má sọ o. ṣọ́ṣà ti ṣe gbogbo preparation sílẹ̀ mm, ok adébáwá ń bí relax there is no problem kò sí problem kankan. wá princess ọkọ ẹ tá à ń retí ń kọ. àti èrè ọ̀fun ìgbà ó lóye ìgbà ó wà la fẹ́ retí ẹ̀dá bá. mo tún ẹ nọ́mbà ẹ̀kọ́ ló dájú. nọ́mbà ẹ̀wọ̀ lọ. èwo ni ríngìtò kì í pẹ́ sí ẹ̀jẹ̀ gbẹgbẹgbẹgbẹ. nígbà mi kọ yìí. obìnrin yẹn. ṣé tipátipá ni kò wù mí kí n lè gbé ni. ẹlẹ́fẹ̀ẹ́ mi wíwà èèyàn kan mi ò bá ń lé. ẹ lẹ́lẹ́ tó tọ̀ tó. òkè láti fẹ́ sọ̀rọ̀. Hello? Uh, yes, Ebini Babe, yes. Uh, what is going on? Oh, traffic jam. Traffic, okay. Uh, like, uh, how many hours ni wá feel pé a lè fún ẹ e ká fi one hour. Okay, one hour is okay. We'll wait. Uh, Má pẹ́ ṣe wọ́, ẹ ṣe Hold on fún ìyàwó ẹ ṣé túnjí tà ń dúdé ni. túnjí tà ń dúdé ni. òun náà dẹ̀ sọ̀rọ̀ dáadáa nice guy and the way bó ṣe ń sọ̀rọ̀ yẹn wà á mọ̀ pé òun gan wà worried pé òun ò tí débi ọmọ dáadáa ló lè ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ mi ni akọ kò ní kò ní kíá òun ṣe ń sọ̀rọ̀ yẹn ó dàbí ó ń dùn gan pé kò tí ì dé ibà I think he's a nice guy ewu ò nílò ẹ. Ìbàdàn ni bàbá ẹ̀ ah, màmá ẹ̀ ńkọ́. ọmọ ìjẹ̀bú ni wọ́n. Hmm, that's good eh, eh, Ìbàdàn Ìbàdàn dà Ìbàdàn kì í parọ́ kì í parọ́ Ìjẹ̀bú Ìjẹ̀bú Ìjẹ̀bú people nice people àwọn náà dà àwọn ń pé àwọn ọ̀la wọn. Very nice people. Mm, I, I, think we are going to have uh, good in-laws. Yes, uh, meanwhile, is he rich? Despite the fact we, màmá ń ta àkàrà could hide there for him? Then he's a good guy. I like people like that. ó yẹ pé kò fi ọ̀rọ̀ ẹnu tàn ẹ́ jẹ pé bóyá kó máa fi pé ṣọ pé ọkùnrin mi yà wá ọmọ olówó kò lè fẹ́ ọ ó yẹ pé kò fẹ́ parọ́ fún ẹ àbí kí ló fẹ́ kò fẹ́ parọ́ fún ẹ ní I, I, I'm gonna like it. alákàrà alákàrà. kí ló wrong pẹ̀lú alákàrà. Ah, so many things is wrong with it. mo sọ fún mi kí ló wrong. báwo la ṣe máa tọ́mọ dé level yẹn kó ló fẹ́ ọmọ tó yẹ pé àkàrà nìyá ń ta ṣé ṣé èmi ò mọ bó ṣe sound mi ò mọ even the sound of it ó ń irritate me. kò sí nǹkan tó wrong tí background ọmọ yẹn bá jẹ́ pé okay àkàrà ni màmá ẹ̀ ń ta bus stop èmi ò rí nǹkan tó wrong nípa yẹn náà. Mm, everything is wrong with it ọmọ mi ò dẹ̀ lè fẹ́ accounting ló ń ṣe now. ó ní future i mean look by the time I'm a few fi owó tó ń i mean top he would look like what you want him to look like. it is not. take for instance now But tí ìwọ mú mi déwájú bàbá ẹ níjọ́ náà lọ́hùn kó long. di to the fẹ́ ra What baby? wípé ta ni bàbá mi ó ní pé àgbẹ̀ ni bàbá mi o pé màmá he did not drive me away What gbà To what tẹsẹ̀ ni ó wá fi owó tún mi ṣe dé level tó wù wọ́n wọ́n wá ní kí n fẹ́ ẹ wọn ti torí ẹ lé mi jọ náà lọ́nà. nítorí wípé wọ́n rí i pé àwọn èèyàn rẹ ló ẹ. sori nǹkan tèmi á advice kéèmí pẹ̀lú ẹ ṣe ni pé ká fi owó ká fi tún ọmọ yìí náà ṣe kó dé level tá a fẹ́ kó dẹ̀ fẹ́ ọmọ wa. it's not going to be my money yóò lè fún bọ̀bọ̀ yẹn lówó. look at me èmi ò ní kówó tèmi lẹ̀ fún. look at me i'm going to spend every kobo i have to make that boy look like what i want him to look like kí ló inú ẹ̀ you have a problem tó bá ti like èèyàn everything about that person ló máa like nígbà téèyàn sọ pé ó wá láti jẹ̀bù torí pé jẹ̀bù kì í ṣe pé tó náà wá láti ìbàdàn torí ìbàdàn kì í parọ́ ṣé ló dàbí pé kéèyàn sọ pé òǹdó ò lágídí ẹ kí ni gbogbo àwọn jẹgbẹjẹgbẹ yẹn kò rẹ́ni rẹ́bí kò dẹ̀ rẹ́ni rẹ́ papọ̀ mọ́ so kò lè ṣẹlẹ̀ it cannot work my father might have a good reason láti sọ wípé kò fẹ́ mi it is not the same story lantric ń by. irú ọ̀rọ̀ wo ló ń sọ. So torí pé ọmọ ti jàjàre èèyàn kan so because of that and because you have the money o fẹ́ turn around life ẹ̀ o fẹ́ ṣe o fẹ́ dẹ̀bò sí the future. excuse me. I can see the boy and I can tell that I don't want him I don't want him. bàbá tiẹ̀ fi owó tún èmi ṣe èmi náà fi owó tún ọmọ ẹ lọ. it might not be the same thing. it is. and it might get the same result. we will get. Bọ́túnjí ṣé bá àlàgbé ẹ̀ e débi báyìí kí ló ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ náà we are your friends ó ṣe jẹ́ ká jẹ́ kó sùn. jona ṣe bó sọ pé o pe princess. mo pè é e, ó sọ fún òun kan. Ah, kí ló ṣẹlẹ̀ báwo sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹ́gun kí ló ṣẹlẹ̀. princess bó ṣe ń béèrè lọ́wọ́ ìlàwà náà ń béèrè tá a fi débi báyìí láti hospital Túnjí ò lè sọ wọ́ọ̀dẹ̀ yọkàn báyìí. Túnjí dìde pẹ̀lẹ́ princess ti dé. ẹ bóyá kajẹ́ kan sùn ọ́ àbí. Ah, báwo ni wọn náà ṣe ń sọ̀rọ̀ bá bí ti báwo ẹ ṣáà máa ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nù. díẹ̀ díẹ̀ àbí. ẹgbẹ́ mi. ta ló ṣe é báwo látúnjì mi. Yes, love. Lọ́sàn-án. Jóná. Is it because of the fact pé princess wọlé ń sin ló ṣe sọ gbogbo ẹ̀? Tí princess bá wá, à ní mọ̀kàn tó ṣẹlẹ̀. Okay. Ó yẹ kó bínú lọ náà. Kọ́ tí wọn náà ṣe ò dáa ó yẹ kó o sọ fún wa pé nǹkan báyìí ló ṣe ẹ́ ò sọ̀rọ̀ wo bí ṣe gbogbo ebi inú bọ́ta ń sìn. so tí princess ò bá dé òní sọ̀rọ̀. má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. ṣé ìbọn ṣe yín ni ṣé kò kún nǹkan pé látàárọ̀ ni. ojúlówó ọmọ. mọ́mí nǹkan. ọ̀rẹ́ ìpè mọ́mí àti ọ̀rẹ́ wọn á wà ní olú. mọ́mí fẹ́ máa sọ ọmọ tó dàbí igi snooker yìí a sì máa máa jájú mọ́ ẹ̀yìn sẹ́yìn wọ́n ẹ̀mí àti ẹ̀wà mi ẹgbẹ́ mi ó béèrè mọ́mí náà lọ́wọ́ afakọ́ máa fara ojú líle sáájọ́ ń jà tẹ́lẹ̀ wo èmi náà ó ní bí mo dàgbà sí o wọ́n ah, máa fojú kó. mọ́mì mọ́mì mọ́mì mọ́ ó tẹ̀ ti dà náà wà níbàyìí mọ́mì kí ló dé bí ẹsẹ̀ onítúndíṣẹ́ ìtẹ̀fín ni kí wọ́n lọ pa tí wọ́n fi nà tí wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ gbogbo ojú ẹ̀ wú báyìí wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n mi kí dé ṣé torí pé ojú ọmọ alákàrà ṣọmọ alákàrà kì í ṣọmọ ni mọ́mì. princess ṣé mo kọ́ mọ́mì ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni. mọ́mì sọ̀tàn ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ kí ni rísì tó fi ní kí má fẹ́ tún jí ìdí ìwo lè bá mi bèrè lọ́wọ́ ah, gbogbo nǹkan tí mọ́mì yóò bá ń báyọ̀ sọ ó bọ̀. mo ní kò bọ̀. ẹ ẹ kí ló dé tí o fi pọ̀ sí bro. ọ̀rẹ́ mi tí mo bá ṣàlàyé fún ẹ reason tí o fi pọ̀ ó pọ̀ gan ni sórí future bọ̀bọ̀ yẹn fúnra rẹ̀ kò kò kò kò bright rárá his future is very bad mo dẹ̀ ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ mo ní má fẹ́ ipe kò da ọ̀nà yẹn ò dáa o ò lè gbábẹ́ rìn àbí ń túmọ̀ sọ fún ọkọ nìyẹn. mọ́mì ẹ fi future tujú sílẹ̀ ìdí tí mo fi ní kẹ́ future sílẹ̀ ni pé èmi ti lóyún fún tují kò yẹ sí kan tí anybody lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó ṣe kí ni o ti lóyún fún tují. ìwọ ní oyún fún tují òní oyún fún títí ó máa ṣe ẹni àti ikùn ẹ àtọyún inú ẹ máa gbé gbogbo yín báyìí máa flush yín ẹwẹ wárí oyún kan yẹn ṣiṣẹ́ ni. ẹ̀fọn ni nígbà tó fi ní pé ẹ̀fọn lè ní pé. ká sàn ní ẹjọ́ má bínú o èmi tẹ̀ ń wò yìí òṣìṣẹ́ olúwa ni bí mo ti ń ra epo sí mọ́tò ọ̀sẹ̀ ni ọlọ́run tọ̀ mí wá sí àwọn màdámù olúwa ni kì í sọ fún ọ pé ó ṣeé ṣe kó má ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ kó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣáà ó máa ṣẹlẹ̀ mo máa lóyún. sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin lè máa bí àwọn méjèèjì àbí kó jẹ́ pé ẹyọ kan lè máa bí nǹkan tó kù náà àárín yín náà ni wọ́n ti máa bí ìkìlọ̀ pàtàkì tí olúwa ní kí n sọ fún yín ni wípé ẹ gbọ́dọ̀ ṣe oyún ní ìgbàkigbà tí ọlọ́run bá ti ṣe iṣẹ́ wẹ̀ síbẹ̀ nítorí àwọn ọmọ yìí olúwa ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe àkàndá ọlọ́run ni wọ́n alàgbà a ò mú irin jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni olúwa sọ. ẹ ṣe ọgbọ́n sá. olúwa ṣe ọgbọ́n sá. ẹ olúwa máa fún yín ṣe ẹ ṣe ọgbọ́n sá. ọ̀rẹ́ sá. ẹ ti sá. ṣé wò lóyún. mo ò lóyún o èmi náà rò ó pé fifteenth ni màá ṣe menstruation èmi ni twenty fifth náà kò mí tí mo ń pè kí n ṣì ní sùn bí àti tí ọ̀nà tí màá fi all right sir. ẹ ṣe sà. káwọn ọpọlọ máa má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. má rò ooo má rò má rò ooo má rò. don't speak don't talk má ṣe sọ kò ṣe é sọ ooo. kí ló ṣe é kí ló ń dún ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀ I am talking to you as a mother. Tí n bá rí ibi rẹ, màá ṣàníkọ́ mọ̀ mí lọ. Nígbà tó ṣe pé bóyá mi ò fẹ́ kó ṣe rere láyé ẹ̀, mo ní kó má tẹ̀lé èèyàn mọ́. Mo ní kó fi Túnjí sílẹ̀. The future is so bad and I can see it. Ah, mọ́mí, kí ló dé náà? Ṣé bẹ́ẹ̀ náà bímọ tìyín? Ṣé bẹ́ẹ̀ kí n máa move from one ọkùnrin to another ni? Why ten threatening Túnjí nítorí ọlọ́mọ mi? Ẹ fi wá sílẹ̀ mo love Túnjí, mo dẹ̀ mọ̀ pé Túnjí náà love mi mọ́mí ẹ̀ fi dáàdì ní kẹ́ fi wá sílẹ̀ ẹjọ́ torí olú mọ́mí ẹ̀ fi wá sílẹ̀. ṣé ìfẹ́ túnjí náà ni ò jẹ́ kó tiẹ̀ rí mi mọ́ rárá rárá. èmi á fi túnjí lẹ̀ tó bá ní kí n fi sílẹ̀ ṣùgbọ́n pálapà ìyá ìyá alájà àjà bàbá ìyá alájà àjà jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ mọ́mí ò ní bẹ́ẹ̀ dá sí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó sún ẹ jẹ. What is the noise about? Hmm? Why are you shouting now? What's the noise about? sweetheart. Yes. gbogbo bí mo ṣe ń dà láti sọ tó ọmọ yóò tẹ ìgbọ́ tèmi rárá despite my warnings pé o ò gbọ́dọ̀ disturb our ọmọ yìí so you still had the audacity to call the guy and still disturb your daughter. Okomi? you don't seem to see what I see. What are you saying? I am the man of the house. I have the final say. Leave them alone. The future is not good. You forget, Okomi. You forget about future. Let God take care of future. Well, anytime. Right? anytime tí màmá ẹ bá tún pè ẹ tó disturb ẹ tàbí tó pe túnjí tó disturb túnjí on this issue jẹ́ kí n mọ̀. That is when you will know that I am the true born of my father. Or you will see me in my truest color. Thank you. Very big. ṣé orí tó bá burú tán tí ó bá burú tán ṣorí bàbá ẹ ṣe ń sọ tẹjọ ń parọ́ fúnra yín jẹ yẹn á yà ẹ ní ẹnu torí tó bá ṣẹlẹ̀ ò ní rí mi máa hmm. dá ojú ẹ bó ṣe dá mi lójú bí mo ṣe ń bẹ ẹ sọtọkọ sí mi lẹ́nu yìí máa jẹ́ kó mọ̀ wípé èmi ni mo bí ẹ máa lè yẹ kó mọ̀ wípé bí bàbá ẹ ṣe lóhùn láṣẹ yẹn èmi gan ní ìyá láyé àṣẹ lọ́wọ́ àwọn ríran o. mọ́mí kò sí nǹkan ẹ fi fújọ sílẹ̀. má ṣe sọ òó má rò ó má rò ó. ẹ̀dá mo fẹ́ ṣẹ̀mú ẹni máa ro kò ṣeé sọ nítorí wípé ìsọnù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra ọ̀rọ̀ òrò inú ẹlẹ́dẹ̀ ló ń gbé ah. kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra kí la ṣe sí èyí tó ṣẹlẹ̀ yìí. We don't even know what is it again. so olú ẹ̀kú àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe é mọ́ra ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ẹ jọ èèyàn kan ni mo wá béèrè ń bí báyìí ẹni yẹn ní òun wà ní room one oh six. ẹ jẹun kọ́ ọ̀rọ̀ kí n kọ̀ fún un. pé akéwì. Hello, ma. Èèyàn kan ń béèrè Mr. Akim. Okay. Okay, ẹjọ́ bá Just go straight. Okay. That's it The one by the left. Thank you. Oh, yeah. Yeah. gbogbo nǹkan ọ̀rọ̀ ṣẹ́ báwo ló ṣe ọmọ náà bí ó ṣe kíní nìyẹn ọmọ ẹ̀ṣẹ̀ táyà á yóò kò ṣe táyà ọ̀rẹ́ mi ni. gbogbo báràkì ló kó wa ni. wait wait ọwọ́ ìgbọ́dọ̀ pẹ̀lú níbo lọ sọ pé. olè tó tó yìí. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ ọmọ ránkì mi even gan tí mi ò bá wá fún operation abẹ́ fún anything eh, àwọn ọmọ soldiers gbọ́dọ̀ tẹ̀lé mi kí ló ń ṣẹlẹ̀. ibi ni o tẹ yẹn bóyá máa ń supply wọn ní kò ní já wọlé náà. dodo ìgbà ló wọlé. kò tí tó wọ bíìsì kò tí ju forty minutes lọ. jùmọ̀kẹ́ wọ bí. mo ló wọ ohun pàtó wọn ní obìnrin kan lọ́jọ́ wọlé. dunu ṣe ibi ibi náà lè ń tẹ̀. you sure. ibi ni ibi ni. stop it stop it close for me. Stop records for me. Order. báwo obi ẹnìkan ni a béèrè ìyàsọ́tà. hello hello Jùmọ̀kẹ́ ló ń jẹ́. ṣé mo lè rí mo ní ṣé mo lè rí hello come back here come back here mo ń sọ fún yín pé ṣé mo lè rí yàn ó lè tẹ̀ fẹ́ máa lọ pé I need to see her now. Hey, shh. Are you there? Mo ní wọ́n lọ pè yàn fún mi ọdún ibi. Oh, what is going on here? Is there any problem? Ọlọ́dọ̀ ẹ̀rí Jùmọ̀kẹ́, ó dẹ̀ ní kí n kọ́ ọ̀gbọ́n expected ọ̀gá ẹ má bínú procedure tẹ̀ wá gbà ń bíbà gbogbo nǹkan la máa ń ṣe ní procedure nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. sorry who are you here. I'm manager of this hotel. manager ó ń láti dá mi lójú pé ìwà lọ́pọlọ ju òun lọ ìyàwó mi wà ń bí ẹ lóòjẹ síbí àmọ́ dẹ̀ rí i ó ní òun gbọ́dọ̀ kọ́kọ́ pé ẹ́. ìyá sọ́ọ̀tà kan nìyẹn. wàá kí ni mo gbọ́ ẹ. gbogbo báràkì ló kó wa ni. wait wait ọwọ́ òwò lọ pẹ̀lú ìsàkèké níbo ló sọ pé. olè tó tó yìí. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ ọmọ ránkì mi even gan tí mi ò bá wá fún operation abẹ́ fún anything Eh, àwọn ọmọ soldiers gbọ́dọ̀ tẹ̀lé mi. kí ló ń ṣẹlẹ̀. ibi ni o kẹ́ yẹn síbi. bóyá máa ń supply wọn ní kò ní já wọlé lọ. dúdú ìgbà wo ló wọlé. kò tí tó wọ bíìsì kò tí ju forty minutes lọ. jùmọ̀kẹ́ wọ bí. mo ló wọ òun fàtọ̀ wọn àti obìnrin kọlọ́jọ wọlé. gbọ́nà ṣé ibi ibi náà ní entrance. you sure. ibi ni ibi ni. stop it Stop stop close for me stop close for me. Order. báwo ẹnìkan ni abèrè ìyàsọ́tà. Hmm. hello hello Jùmọ̀kẹ́ ló ń jẹ́. Hmm. ṣé mo lè rí mo ní ṣé mo lè rí hello come back here come back here mo ń sọ fún yín pé ṣé mo lè rí yàn o lè ṣe ìfẹ́ máa nà pé I need to see her now. Are you there? Mo ní ọ̀rọ̀ pèyàn fún mi ọdún ibi. Oh. Oh, what is going on there? Is there any problem? Ọlọ́dọ̀ rí Jùmọ̀kẹ́, ó dẹ̀ ní kọ́ ọ̀gbọ́n ẹ̀sítẹ́tẹ̀. Ọ̀gá ẹ má bínú procedure hotel wa gbà ń bíbà gbogbo nǹkan la máa ń ṣe ní procedure nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Sorry, who are you here? I'm manager of this hotel. Manager ó ń láti dá mi lójú pé ìwà lọ́pọlọ jù òun lọ ìyàwó mi wà ń bí ẹ lóòjẹ síbí and mo ó wà ní òun gbọ́dọ̀ kọ́kọ́ pé ẹ́ mo sorry manager mú mi lọ sí yàrá tó bá wà. ẹ kúnlẹ̀ ní sùúrù nǹkan bá bá ìsúrù ni ọmọ ṣe ní sùúrù. ọtí mú mi débi so leave me let me attend to this situation now take me to the room. ẹ má bínú sí wa ẹ má dẹ̀ bínú sí receptionist wa nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé gbogbo organisation ló ní procedure tó jẹ́ kó máa ń follow in a situation wà bẹ́ẹ̀ ó ní láti kọ́ ẹ nìyẹn. manager manager ṣé o fẹ́ fi ara rẹ lọ sílé. Show me. wo màá máa rí ẹ. ọ̀rẹ́ mi wà má bínú okúkú ti mọ̀ mí tẹ́lẹ̀ wá gbà mí bẹ́ẹ̀ ni ah, ọ̀rọ̀ nípa ọkọ ẹ̀ mà ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ báwo dẹ̀ ni iṣẹ́ tó ń wá ṣe ti rí àbí báwo dẹ̀ ni. ó láti wáṣẹ́ wáṣẹ́ ọ̀rẹ́ mi ó ó ti sún mi. mo nígbà wo kò tó bàtọ́ lọ́wọ́. mo ṣáà máa rántí wá náà àdúrà wá ṣàánú wá ṣígbà lọ ẹ̀wò wa. ọmọ tó ń bọ̀ gan ti mú nǹkan tó máa jẹ dání máa ah, sáyé o. ẹ ló mú mi ẹ ká sọ mà mo ò sílé o kó sanwó kan fún mi mọ́mí kò pọ̀ síbù ah, kò pọ̀ síbù balẹ̀ máa ní máa tẹ̀lé mi lọ sí orò ìdílé àwọn fámìlì ọkọ mi mọ́mì ẹ má jẹ́ ká ṣe nǹkan táwọn fámílì ọkọ mi máa fi sọ yín lẹ́nu ẹ má pariwo à ó dáa mo ti gbọ́ yín mo ti gbọ́ ṣe tó bá débẹ̀ tó ń bàjẹ́ kẹ̀ ṣe ń kọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó dàbọ̀ lọ́wọ́ rí elétà kí ọ̀rẹ́ mi kò ṣe jẹ́jẹ́ o ẹ tó bá dé títí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbé pẹ̀lẹ́ ó kò ṣe wí ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá mo fẹ́ ṣẹ̀lú ayé ẹ̀mí tèmi ayé ẹ̀mí dáre ó máa ro máa ro kò ṣe é sọ àmúmọ́ra ni ṣe sọ. ẹyin náà mo wá rí ṣé ká wọlé òwe ẹ̀wọ̀n kò ní ẹja sọ ń bì báyìí mo ń sọ kan fún mi ti sọ̀kọ́ tó fẹ́ ṣe fún yín. mú mi ah, náà fẹ́ tẹ̀lé mi lọ sí family house àwọn túnjí wọn náà máa ń ṣòro ìdílé fáwọn àkọ́bí ń bẹ̀ mú mi náà fẹ́ tẹ̀lé mi kókó tó bá ń fún mi jẹ́ kó máa fáwọn náà jẹ́ kí ló dé kí ni ti mú mi bẹ̀ ẹ̀ ń jẹ́ kó tẹ̀lé ẹ̀ kó sì kó tó burú bẹ́ẹ̀ sọ́tà kò pọ̀ síbò ojú ò lè fẹ́ káwọn fámílì ọkọ mi máa fi wò mí kó níjà kó máa ń sọ̀tì mọ́ mi mi kó etí kò ṣe gbọ́sẹ̀tì. kò sójú tó fẹ́ fi wù ẹ́ ìyá ẹ ló tẹ̀lé e wá síbi ọ̀rọ̀ ìdílé wọn àdẹ lè fi ẹlẹ̀ ológun náà kan ni kó kí n ṣeré létí omi ẹ pé méjì lọ́wọ́ ìyá ẹ ìwọ àtọyún inú ẹ. mo trust and family Túnjí wọn ò lè ṣe nǹkan fún mi wọn ò lè ṣe nǹkan fún mi. Túnjí ni wọ́n trust ah trust àwọn ẹbí ẹ yìí náà ìjọ wo gangan níná. ọ̀túnla ah ó dùn mí sí mi sí ilé um, mi sí around bọ̀ tó bá di ọ̀túnla yẹn ìyá ẹ̀ máa tẹ̀lé ẹ lọ tó bá ṣe ń wẹ̀yìn wàá máa rí ìyá ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe fún ẹ ojú wa ló máa ṣe ṣe ti gbọ́ mú mi sọ́tàn tí mo lè bá mi advice ọ̀rẹ́ yín bàbá adébẹ̀ tí wọ́n wá jẹ́ kí mú mi ṣe pẹ̀ kọ́ ẹ́ẹ́ kó ṣàmà tẹ̀lé ẹ̀ á fojú ara ẹ̀rí kan tó ń fọ́mọ ẹ̀. kò sí wàhálà kò sí wàhálà fọkànbalẹ̀ ṣe ti gbọ́ fọkànbalẹ̀ fọkànbalẹ̀. gbogbo wa fi pé àti kóńjó sà gbogbo jẹ́ ká sí ń bẹ̀ àti sí ń bẹ̀ ní báyìí ìdílé wa gangan wá rèé tó yẹ pé ó fi rúure ó sì sọ rè hmm. ìyá ò wá kàn yín mọ́ báyìí o nítorí wípé ọmọ yín nìkan tó lóyún wa sínú tó fẹ́ bí ọmọ wa tí yín tẹ̀yìn rú kì í ṣe tọmọ wa nítorí ìdí èyí ẹ̀sùn sẹ́yìn. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ jọ nítorí Ọlọ́run ṣé mo pé látàrọ ṣe ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà ni mo ti sọ fún yín pé gbogbo nǹkan tó bá di pé ọmọ mi máa jẹ ó máa ṣe nú ẹ alẹ́ mi náà kọ́kọ́ gbúdọ̀ ṣe ná mo gbúdọ̀ kọ́kọ́ ṣe tó bá yẹ pé jíjẹ ni mo gbúdọ̀ kọ́kọ́ jẹ ṣé bí gbogbo ẹ̀ lájọ́ ṣe látàrọ. Ah, ìgbà tó wá di pé ìtẹ̀fẹsẹ̀ ní kágbàgbẹ̀yìn mi ò ní wọ́ọ̀fì ṣé mo mọ̀ bẹ́ẹ̀ lè gọ́gọ́ ló máa mú lọ sọ́run gẹ́gẹ́ bí ètò abiyamọ pé mi ò lè wá jẹ kẹyàn pọmọ mi ṣẹlẹ̀ ó lè jó òun gangan ní nǹkan tí ò da ṣẹlẹ̀ tó wà lọ́wọ́ yín àkọ́kọ́ dénú ẹnu mi lọ kó tó di pé màá gbé fọmọ tí mo bí. ẹ wo ẹ wo ìyá wa. ẹ wò ẹ wò ẹ wò ọmọ ga o. ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé àná wa ni a ti lọ yàn kan bíi tágbọ̀ ti gbé ga ọlọ́run jẹ́ ara burú lóòótọ́ ẹ wò ẹ ṣáà jẹ́ ká ṣe gbogbo ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ẹ jọ̀ọ́ ẹ ṣáà bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣe nǹkan máa ṣe kẹ́ ká lọ. wọ́n ní ẹ̀ṣẹ̀ gbẹ máa ṣe kẹ́ ká lọ a pẹ́jù látàárọ̀ láti bẹ̀rẹ̀ tuntun látàárọ̀ láti bẹ̀rẹ̀ kí ni. ẹ wò ó ní kíni ní kíni ó yá ó yá ó yá ó yá mi ó ti yá o tọ́lọ́ yí ẹ ó yí ẹ àti kọjá ó yá ó yá ẹ jẹ́ kémi kọ́kọ́ mu tèmi kẹ́kọ́ fọmọ mi láyé bí gbì ibi awíládé. ẹ wọ ọnu lílọ àti agbọ́dọ̀ bí ẹyin ló ń dandan àti kásìkò náà ẹ wò jọ wọlé lọ. ti ká kọ́kọ́ wọlé lọ náà. wọ́n da omi sókè fún yín omi wọn wà lẹ̀ ẹ wà jọ jáde pọ̀ kọ́lọ́ kàn yín lára lọ ẹyin tó ní wá ẹni fi ṣe náà mo fẹ́ ṣe yìí o dáa o. o ti o ti kàn wá lára o ti kàn wá lára. máa ń gbómi ọwọ́ rẹ̀ tó ìwọ o omi ìdílé wa rèé o wàá bí pẹ̀lú rọrùn bó o ń fọwọ́ ọ̀tún lélẹ̀ wàá máa fi kò sí dé bó ṣe fọ́ pọ̀ tó lélẹ̀ ni wàá máa fi tòun tù sí dé ló sì ṣe bó ṣe ṣe wọn àpapọ̀ ṣáájú ló sì mọ̀ ọ̀nà lára ńgbà. mo mi akẹ́gbẹ́gbẹ́ kiri wá fún mi. wọ́n mi wá fún mi. kiri wá fún mi. Túnjí. ìyàwó náà gbà mo mu títí ẹ ah! kí ló dé aná mi kí ló ṣẹlẹ̀ mọ́mi mọ́mí mọ́mí mọ́mí ọmọ mọ́mí ọmọ mọ́mí obìnrin yìí ti kó bá wa o dadi mọ́mí ìtọ́jú aláṣejù lórí òun mo sọ fún yín pé kó má mu omi yìí. dadi dadi mọ́mí mọ́mí mọ́mí dadi kòkòrò ẹ̀ nù. ìjọ ẹ bá mi wóye ìwọ. ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ìwọ ẹjọ o ẹ má jàgbà súná burú o ẹjọ. ẹsẹ̀ kan bí òun ọ̀tẹ̀ lò ní ọ̀tẹ̀ ni wá. mọ́mì mọ́mì mọ́mì. Gba ìwọ ọmọ rẹ̀. Owó ẹ̀ ní òsì gbà tó fi dẹ̀rọ̀ fún un. Mọ́mì mọ́mì mọ́mì ẹsẹ̀ mi. Mọ́mì pọ̀pọ̀. bí gbọ́dọ̀ súnmọ́ wọn o. ẹ mú díẹ̀ sí. ó rọ̀ pẹ́sẹ̀. mi ò gbọ́dọ̀ súnmọ́ yín ni o mi ò gbọ́dọ̀ súnmọ́ yín. ó rọ̀ pẹ́sẹ̀. ṣé ti wọ́pẹ́? yóò wálẹ̀ náà ni. ṣé ó ti wálẹ̀? ọlọ́run ṣeun ẹlẹ́dàá mi ṣeun. kò ṣeé sọ nítorí wípé sọnù àpò àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe é mú mọ́ra bọ̀rọ̀ fúru inú ẹlẹ́dẹ̀ ló ń gbé ah. kò ṣe é sọ o kò ṣe é mú mọ́ra. ètò èyí tí mo jẹ ètò. mami ó láta ẹ tiẹ̀ jẹ nǹkan tó láta díẹ̀. ètò. mami ẹ jẹ díẹ̀ sí i. kí wọn ti jẹun látàárọ̀ ni. Mi ò jẹ nǹkan kan láti bí ìjẹta, bó ṣe ń ṣe náà leleyi kò yé mi o. Màámi, ẹ ti ẹ̀ jọ́ n torí Ọlọ́run pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin nìkan lókù tá à ń wojú ẹ. Ẹ ti ẹ̀ ṣàánú mi mọ̀ pé kò sí iṣẹ́ kankan lọ́wọ́ mi. Ẹ jẹun kẹ́ ẹ lè lo oògùn yín mélòó spoon mélòó lẹ ti jẹun sì tẹ sọ pé ẹ jẹun. Ìyá Túnjí. Bọ̀dá mi, báwo ni ti ọ̀rọ̀ ọwọ́ operation màámi tẹ́lẹ̀ máa fún mi? Mo ti bá mi sọ̀rọ̀, ṣe ti gbọ́? ó dẹ̀ ló máa lọ gbà lọ́dọ̀ màmá òun fún mi ẹ ẹ ó máa dúrà tí wàá ti máa mi máa gbà fún mi pé kọ́lọ́run ọba kó jọ kó ṣàánú mi ó pèsè iṣẹ́ gidi fún mi kí ni rówó tójú wa ti máa mi ẹ pẹ̀lẹ́. ẹ̀rí bọ̀dá mi lágbára ọlọ́run ọlọ́run bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún ẹ fi tọ́jú èmi àti màmí. àwọn àpèsè iṣẹ́ alálùbáríkà fún ẹ ìyá ìyàwó ẹ ló fẹ́ fún ẹ lówó ilé ìwòsàn mi. Ah. mo ṣe ọlọ́run bá mi pèsè iṣẹ́ fún ẹ o iṣẹ́ alálùbárí kan tó máa tó ẹ jẹ tó máa tó ẹ báyà tó máa tó ẹ bú ọmọ ọlọ́run bá mi pèsè ẹ fún ẹ. Ah. mo ṣe ní kẹ ṣàánú kẹ ṣó ti yogun wọn o ti yọ ọgbẹ pé. Mm. yọ òkìlẹ tó ń ṣe báyìí ah. ọtí tó. wọ́n ṣe lo obìnrin ilé ìtura gbà. you can lie down there mo ń wo ni mo mi. ó bẹ́ tàkùnyà máa mú nǹkan kan òwe tó kó lọ náà ni ẹ̀kọ́ kó lọ náà àárín kan ṣàlàfíà àdúpẹ́ gbogbo ló ń kọ́. o. a ní òfin ilẹ̀ ò lè mú lọ fílẹ̀ ò lè mú lọ. nǹkan tí mo ní kí bá mi rà bọ́ ń kọ́. nǹkan tó ní ìbẹ̀ rà bọ́ mo wá ní gbogbo UK mi ò rí o kódà mo lọ tó four stores tí mi rí mbẹ̀. mo mi tóbi lọ́nà ṣe tóbi tó yẹn ẹ rí ní store kankan. nǹkan tí mo suspect ni pé kódà ìpè kò sí ní market mọ́ ó lè jẹ́ pé wọ́n ti kó lẹ̀. kò sí problem bọ̀ èmi á ẹ̀ lọ́wọ́ yín owó kò sí problem máa fún ọ. kí n tó gbàgbé fún mi mo rà alert. alert alert yìí. owó tẹ promise me of course. o ò lè rí. kí ló dé. mọ́mọ́ mọ́ máa send yẹn. àwọn ọmọ yẹn jọ mo sọ fún mi mo ní ìdòwò èyí. ẹ mo mọ̀ pé o ní ìdí ẹ̀ ṣebí túnjí ló fẹ́ kó fún ìdí nìyẹn tí mi ò ṣe lè send ẹ̀.

Túnjí ò ní pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ máa máa tọ́jú yín máa tọ́jú yín. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ párẹ̀ ò yá ni títójí máa lọ títójí máa tẹ̀tẹ̀ tẹ́ bá ní iṣẹ́ máa tọ́jú mi tó bá ti ríṣẹ́ kó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ìyàwó ẹ̀ kóun náà tiẹ̀ ṣiṣẹ́ wò kó wo bó ṣe rí kó wo bí iṣẹ́ ṣe dùn ṣe kóun náà tọ́jú ẹ̀ ẹ lọ́dúnwó náà lọ́dúnwó dìgbà tọkọ ẹ máa lówó lọ́wọ́ lọ́dúnwó dìgbà tó máa lówó lọ́wọ́ lọ́dúnwó dìgbà tó máa rere ṣe kí ló dé ṣe fẹ́ pa mí ni kí ló dé wọ́n ní tẹ́wọ̀ bá dàgbà á máa jóúnjẹ ọmọ ẹ̀ ni ìjọ ònà kété tèmi máa tó bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ mọ́ bẹ̀rẹ̀ ni owó dé sí wọn ṣe yẹnyẹnyẹnyẹnyẹnyẹ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo wọn ní bàbá wí fọmọ ẹni agbọ́ àṣebáṣabàṣá ṣe jàtijàti ìlú tọ́tọ́ tó kété tèmi fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní bá máa jẹun ọmọ kókókókó lọ dànù sí bíbá yìí má jẹ́ kí n ṣe kátikáti má yẹ kí gbé má yẹ kí gbé ẹ ṣépè pàápàá kí ló dé o fẹ́ pa mí èmi nìkan ni ṣé wọn nìkan lọmọ ni ah, ah, èmi wà débi wà kó gbá wà lọ wà débi wà kó tọ̀lẹ̀dò kí ló dé gbogbo tọ́ọ̀bù kan lẹ ti jọnu àwọn ibi tó ní pé kinní kan ẹ wọrí ẹ̀ làkọ̀ làkọ̀ bọ́ọ̀ tí ó bá ṣe pé bó ṣe jẹ́ ni tàbá dẹ̀ máa wí tàbá máa sọ òun àti bàbá àmà yìí síbí wọ́n máa ṣe. ẹ irú wo òṣì ìwà pálapàla wo nìyẹn ṣé tí mo bá tiẹ̀ wá ń tọ́jú ọmọ tí mo ní mò ń ṣáájú ọmọ. kí ló dé tọmọkọ máa fi pa mí dànù èmi ọ̀rọ̀ mọ́wọ́ wa kí ló dé ṣé kó pa mí ni ojoojúmọ́ owó owó owó owó kí ló dé wọn ò fẹ́ mọ̀ jówó lọ ni Ah, ṣé tí mo bá wá wọnú ilé tí mo kówó náà fún ṣé mo kówó náà fún ṣọwọ́ náà ní tán ni àtúwádé bíbá yìí ó sunkún òṣì ó wá bá mi ní supermarket lánàá ó sunkún egbére fún mi. pẹ̀tẹ́ mi rí nǹkan tó rán kí nínú kí ọmọ ẹ béèrè nǹkan lọ́wọ́ ẹ kò dẹ̀ fún after all o promise pé wàá fún so give it to her now i mean ìgbà táwa náà kéré um, when we whenever we run to your father wọ́n máa ń fún wa lówó yẹn ni wọ́n máa ń help out he he helped us to build the family up so let's help them now. my father made sure wípé àtòtílétọ̀ ni ẹ́ ó make sure pé ó wà níbi tó yẹ kó wà kó tó di pé mo fẹ́. how much are we talking about. three hundred thousand. three hundred thousand as far as I know èmi mo mọ ètò ní lákàntì owó tó wà lákàntì ẹ ju three hundred million lọ so give them three hundred thousand now. sometimes sometimes when you talk mi ò mọ nǹkan tí mo lè mi ò mọ nǹkan tí mo lè sọ pé jọ ṣé wọ́n sọ fún ẹ pé bàbá mi ni mo bí fún ni. because o fẹ́ ba iye sórí tó bá ti ṣojúmọ́ yẹn rẹ̀ Ma, ma, ma, máa fọ́ etí ẹ̀ dànù mọ́ bàbá ẹ̀ lára àbúrò pé o ti wà níbi tó ti sẹ́ẹ̀. princess ìwọ àpájá ti jà e, tí. èmi pẹ̀lú ẹ̀sìn a lọ sí yàrá lọ́dọ̀ mi máa lọ kàwé yẹn fún ẹ three hundred thousand complete. don't worry you deserve more don't worry. beautiful. kí wàá wo tẹ́ni bọ́dí máa ṣe tí n bá fọ́ tán beautiful it's your money ẹ bá yé ẹ̀jẹ̀ kalẹ̀ tó bá ti ti wá lọ́la náà tó bá ti wá lọ́la náà kó tó fún tó bá ti wá lọ́tùnla náà kó tó fún títí tó máa fi dàgbà tó máa fi darúgbó àwọn ohun àti gbèrè tó ń tó fẹ́ra wọn kó bẹ̀rẹ̀ sí ní kówó fún nonsense. ìyá tó ti ọjọ́ mẹ́ta. ìwọ ni mo wá bá nígbà tí mo ránṣẹ́ sí yín a ti wá àtọmọ rẹ kẹ́ ẹ wá rí mi ńlé tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ wá ẹ sì mọ̀ pé tí mọ́ṣáláṣí bá kọ̀ tó lòun lọ́ọ́ bá lè mọ̀ mú o dandan kí lè mọ̀ mú dìde ó gbẹ́rú ẹ̀ kó lọ́ọ́ bá ìdílé tí mo fi wá o. má bínú ẹjọ́ má bínú sí mi. ọ̀rọ̀ ọmọ rẹ ni. òun ló jẹ mí lógún ó yà mí lẹ́nu pé o kì í ṣàbí àmọ́ nítorí wípé tó bá jábẹ́ ẹ̀mọ́ rere ní ọ́ni tó jí yóò tó báwọn láti yọ ọdún tó ti jáde ó ṣe bsc ó ṣe masters kí ló tún fẹ́ ṣe ìgbé kó wáṣẹ́ kó ṣiṣẹ́ lọ kí òbí tẹ̀ fún ìgbàjá rẹ̀ kó wá ọ̀nà tí ọmọ òun fi máa gbà ríṣẹ́ ìwọ jókòó tẹ́tẹ́rẹ́ nítorí pé ọmọ ẹ̀ ń kó wá láti ilé àná tó ń kó fún ọ tó ń rí ná òjò kó dẹ̀bi tẹ̀yà tí. Ah, iṣẹ́ wo ló ń wá tí ò rí? tó jókòó kalẹ̀ òun sì yàrá rẹ yàrá rẹ máa ń dìde sọ̀rọ̀ ọmọ yẹn ni tí ó gbárùkù tì tọkàn rẹ ó balẹ̀ òjò kù tẹ̀tẹ̀rẹ̀ ò ládùn àgbà ò lọlé ológun ò lọlé àfà òjò kù síbẹ̀ ò ní ọmọ ọkùnrin iṣẹ́ ẹ̀ ń wá ẹ̀ ń wá ọlọ́run ajẹ́ kẹ́ ẹ rí i. mi mọ̀ pé mi ò mọ̀ bí kankan mi ò mọ̀lé pásítọ̀ mi ò àfà mi ò aláwo kankan ni. ọlọrin ni ah. mo tẹ̀ pé tújọ́ nǹkan wà ń bì. ó wà ń bì. Tuji, Tuji, Tuji, sá mọ ma. wá o. sálàfíà ni ǹlẹ́ o lọ́kàn pẹ̀lú ẹ o sórí Túnjí ọ̀rọ̀ ìyá rẹ ló sú mi tí mo fi wá. nítorí pé ìyá ẹ kò dé sọ̀rọ̀ rẹ láti ọdún tó ti jáde yunifásitì ìyàwó ẹ òun ló ń bọ ẹ ló ń bọ yẹ ẹ ló ń tẹ̀kẹ́ alẹ́ yín ṣe é kó rí bẹ́ẹ̀ tó bá sí pé ìyá gidi ni ó yẹ kó dìde kíá kó fún bàjẹ́ kó bá kó make sure kó ríṣẹ́ therefore ọ̀rọ̀ mi ò jù báyìí lọ pé ẹ̀yin méjèèjì kí wọ́n bẹ́ẹ̀ ṣe máa bá mi ní ìrọ̀lẹ́ yìí àbí ní ọ̀la máa mú yín jáde ó ti yẹ yín sìn bọ́dẹ̀ wù yín ẹ tì ẹ̀gbọ́n mi á mọ̀ pé mo ṣe wọn tí mo lè ṣe wọ́n bá pè é ẹ̀gbọ́n mi gangan fúnra rẹ̀ òun gangan gba ọmọ ọlọ́mọ ó ràn wọ́n lọ́wọ́ ó ń fi wọ́n ṣiṣẹ́ a tún bọ̀rì bọ̀rì ọmọ tiẹ̀ a kò yẹ kó jẹ́ wọ̀ ó dáa. ẹ ṣeun bàbá ọkọ mi ẹ ṣe. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر كبير يا wa bàbá wa تبي كودي دالي dalẹ̀ bá báwo lẹni arákùnrin ṣe jẹ bàbá sí i. ọmọ mi ni àfa ọmọ mi ni. Ah. gbogbo rúdurùdu ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ lórí ọmọ yín ẹ fọ̀n gàfara. mo ní àwọn kẹ́límọ̀ kankan tí ń gbé ìlọ́wọ́ rẹ̀. lọ́wọ́ o bẹ́ẹ̀. ẹ wò wá fá èmi ni mo bí o èmi ni ọlọ́pọ̀ ẹ̀ tó wà sílé ayé o ẹni tó tún jẹ́ bàbá fún mi àwọn náà jókòó yìí òlókè mi lẹ́yìn àwa méjèèjì tàjọ jókòó yìí gbogbo ohun tí ẹ bá fẹ́ bá sọ ẹ jù ẹ sọ lójú wa ohun tẹ́ ẹ bá rí ẹ sọ. inú ẹ ló ti jáde kì í ṣe ọmọ kìíní ha ẹ wo torí rẹ mo ṣe pòye. ẹ̀yin lọ̀rọ̀ bí ò bá pọ́n kì í dẹ. bẹ́ẹ̀ ni ń fẹ́ bá ní gbólóhùn. ẹ dákun ní ẹ wo ẹ là wo dídùn lọ sọ ń so ọjà fan ẹ ṣeun. ẹ ṣeun. ó ṣe kókó ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ láàrin mi àti yín ni. Eh, tí àrí ministry arata ṣe gbogbo ọ̀rọ̀ náà dá lé yín lórí wọ́n lè ti ṣọwọ́n àṣìṣe kan sẹ́yìn tó fa gbogbo ìlà ìlú tí ń bẹ ní ọ̀rọ̀ yín báyìí tí gbogbo nǹkan ò ṣe lọ bó ṣe yẹ kó lọ àwọn àṣìṣe tẹ́ ẹ ṣe yìí àwọn ewu tí ń bẹ ń bẹ ó pọ̀ tẹ́ bá lè rántí dáadáa. jẹ́jẹ́ mi mò ń lọ mi ò bẹ́nìkan fa wàhálà. ẹ wo ẹ jẹ́ ìsòtọ́ ọ̀rọ̀ fún yín ọjọ́ náà ti pẹ́ ó ṣe ṣe kẹ́ má rántí ṣùgbọ́n nínú àpẹẹrẹ tá a rí ó dàbí ìgbà tẹ wà léwe tẹ èèyàn rẹ oríṣiríṣi àgàgà ọ̀rẹ́ obìnrin hmm, èyí tó dàbí pé ó fẹ́ ẹ̀ẹ́ ìgbà tí kan ju kan lọ tọ́jú orí yín fẹ́ jura yín lọ. Ah! àbá mo ti rántí. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi. lóòótọ́ gbogbo ohun tẹ́ ẹ ṣe ń gbà náà kì í ṣojú lásán ṣùgbọ́n gbogbo ìrìn àjò yín tó ti wá dàrú nǹkan ìyẹn ló mú mi fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín bẹ́yìn ò tiẹ̀ ká kẹ́ṣẹ̀ ẹ lọ túbá fún ẹni tó yẹ kẹ́ ẹ túbá fún gbogbo ohun tẹ́ ẹ dì sọ́kàn ẹ lọ tú síbi tó yẹ kẹ́ ẹ tú sí lẹ́yìn tẹ́ bá tuntun èrè ń bẹ fún yín o ọláòdì wọn sípò ẹ máa wẹ̀ ní ọlá ẹ gbìyànjú ẹ lọ túbà. Ah, àfa ẹnu mo fẹ́ fi sọ agbódà mo ṣe fẹ́ sọ fún un ẹ wò màámi àti bàámi tó wọn àtàyè àwọn parents mi àwọn méjì wọn lọ́dọ̀ gbọ́ pé mo ṣe inú ẹ. ẹ wò torí ní táwa ṣe wà ní àyínà ọ̀nà a máa bá yín níbẹ̀ lọ́hùn ìmọ̀ fi bá yín gbàdúrà ní gbogbo ìgbà ẹ fọkàn balẹ̀ má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ. wo ọ̀rẹ́ ó ti ẹ béèrè nǹkan tí mo bá lọ mo fẹ́ yá lu ni. bàbá mọ́mí ibi báyìí lè ṣe jókòó sí i ìjókòó yìí ò lè help yín ẹ wo ó dà kí mi yẹn sọ fún yín dáadáa ṣe rí operation tá a bá carry out ẹ in the next ten hours <laughs> mọ́mí ọlọ́mọ àjẹká fojú sunkún ọmọ. Ah, fojú sunkún ọmọ láyé mi èmi ìjókòó tẹ̀tẹ̀lẹ̀ náà náà ti. mọ́mí ẹ jẹ́ kó tètè san owó yìí ó dẹ̀ sí yẹ́yìn ìbàdàn sọ. ẹ ṣe ó dáná mo ti fẹ́ rówó ẹ̀fẹ́ ọlọ́run mi ni mo jẹ mi jẹ. kí ni ọ̀pọ̀ wọ́n dún ilé bẹ́ẹ̀ mu. ṣé kí ẹ ló ta ni ah princess ah, ilé ìwòsàn láwa o ah, èmi ìmọ̀ wọ́n ní kíndé kan lẹ́gbẹ̀ẹ́ ló ń ṣe o wọ́n dẹ̀ ní wọ́n máa ṣiṣẹ́ abẹ fún ni wọ́n ní kàtẹ́ kọ́kọ́ kó hundred thousand sílẹ̀ nù ẹ owó ni wọ́n ti ẹ̀dá lóhùn wọn láfi kọ́kọ́ rówó ná òun bọ̀ ó dà á máa retí ẹ̀ ó ṣe ilé ìwòsàn wa yẹn náà ni ibẹ̀ náà ni owó ni kókó ó dáa mo ti gbọ́ mi ò mi ò princess ló pé olóhùn bọ̀ olóhùn bọ̀. Ah, yanu wọn kò ti set ó ti dúró bẹ́ẹ̀ ṣàṣe ah. <laughs> fàájì lọ́nà ah, jẹ́ ń gbádùn ló máa gbádùn lẹ́kọ̀ọ́ lè ṣó ìdí òye kọ́ wọ bẹ̀ ló gbà mí àti ó máa padà já sọpẹ́ lọ́n ṣe ah, ìyàwó ayé ẹ̀ wọ́n máa wọ oyin tiẹ̀ wàrà láti àkàtì láìpẹ́. kó ọ̀rẹ́ ẹni kálukú àbí tiẹ̀ lára wọ́n ṣe fàájì ẹ lọ. Ah. ó kò ṣe wí ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá ló mi. Ah. sọ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ kí ni kí ló ṣẹlẹ̀. mo ti ṣe o ò ṣe mí. kí ló ti fẹ́ sọ fún. Ah, ó ti ṣe dúró lọ ó jà mi jẹ́ kí n sọ̀rọ̀ tí mo ṣe kó dáríjì mi jù. o ò ṣe mí Túnjí ò ah, ṣe. mo ṣe o ti dárí jẹ jẹ ká sùn. irú ọdún kì í sọ pé tí mo ṣe. Ah, ah. o ti dárí jẹ. àmì ò ti ṣẹjọ dúró lọ. o ti dárí jẹ. ìwọ Ọlọ́run àfìgbà tí ìyá iṣẹ́ àfẹ́ pa mí ṣáá hmm. ó ní kí n máa rò àbí ó ní kí n máa rò fọmọbìnrin gbogbo nǹkan tí mo ṣe fún un hmm. irọ́ ló pa màá rò màá sọ gbogbo nǹkan tí mo ṣe màá rò gbogbo ẹ̀ ni màá rò pátápátá. inú ẹlẹ́dẹ̀ ló ń gbé kò ṣe mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí we don't even know what to say again. maro maro. ṣèlú kálọ̀ àkúrò nù bẹ́ẹ̀ ni. àwọn ọmọ yẹn. ó fún ọ ní bàjẹ́ bàjẹ́ wá àwọn ọmọ yẹn gan-an wọ́n lè ba tèèyàn jẹ́ síbẹ̀ abóòrè èmi gan ti fẹ́ máa sunlẹ̀. Ah, mo ti ń sunlẹ̀. Eh, eh, ah, mo ti ń sunlẹ̀. àmọ́ ó ti kankan fìyẹn lẹ́nà. kí ni ẹ. mo ní nǹkan fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀ mm-hmm. eh, Hakeem mm-hmm. ṣé mo tó ń pè ní múlẹ̀. ìmúlẹ̀. Mm. azin bóyá èèyàn méjì wọ́n jọ múlẹ̀ láàrin ara wọn pé kìkìnní mm-hmm. kan ṣe àwọn kìkìnní kan ṣe àwọn ṣé ṣó wà tó tọ ṣó rè. túnjí èmi ò mọ̀ múlẹ̀ àmọ́ mo máa ń gbọ́ mi ì dẹ̀ rí kankan rí tó rápọ̀ rẹ̀ ẹ ìmùlẹ̀ tí wọ́n ń sọ yẹn ìdẹ́rù palẹ̀ lásán ni lójú tèmi o nothing ó ó mọ̀ pé bí kéèyàn kàn ṣe nǹkan kan láti lè jẹ́ kí ẹrù bá ẹnì kejì for example kéèmí àti ẹ̀ka ní secret kan sìn bí ọmọ secret tí mo mọ̀ pé ọmọ secret kí wọ́n á lọ wá nǹkan kan ṣùgbọ́n pé mo lè ṣe é ṣá kí n kàn wá nǹkan kan kí n kàn mú kí n fi sọ pé kò má lè sọ nǹkan kan fún anybody kí n kàn fi dẹ́rù báyìí wàá lè create fear sí mi. ẹ fi ìdẹ́rùpalẹ̀ lásán ni nọ́tẹ̀ ọ̀dà sọ fún mi tó bá rí nǹkan kan tó fẹ́ hook ẹ lọ́rùn bí i a secret kan wá láàrin ìwà àtẹ̀yàn kan tó fẹ́ pa ẹ tó hook ẹ ṣé o ní sàn nothing wo kò sí ọ̀kan bẹ́ẹ̀ ah ok ta ló wá gbẹ́rí tó kú tó wá sọ pé ah torí pé sọ̀rọ̀ ọkọ ló ṣe kú táwọn.

Oh, yeah, yeah. Oṣogo. Oṣogo. Take it out tomorrow, go catch. Uh, no para. Yeah, nice one. Má ṣe wí, má ṣe sọ, má ṣe wí, má ṣe sọ, ooo. Má ro, ooo. Ah, bá mi mú ọmọ mi wọlé kò jẹ́ kó relax mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan tó wà important. Hmm? gbogbo ìfàyà oya go and wash your dress and please daddy loves you. mo sọ àlá fún ẹ lóru mo jí ẹ kí mo fẹ́ explain àlá tí mo lá fún ẹ ò dẹ̀ dá mi lóhùn. ṣé ọ̀nà ló wá ń rò látàárọ̀ ló wá mọtí sí. I have a confession to make. No, no mi ní láì tó bá mọ ọtí báyìí mo kún máa ń sọ fún ẹ. Uh, um, sweetheart okay tí n bá sọ fẹ́ pé ọmọ tó wà nínú mọ́mì ẹ̀ mọ́mì nǹkan tí wọ́n ń gbé dání lọ́wọ́lọ́wọ́ sí junior. Hmm tí n bá sọ fẹ́ pé èmi ni mo ní ọmọ yẹn kọ́. Junior Túnjí ṣọ́ṣọ́pọ̀ wà òkè ṣé kò ṣe pọ́ ti tó mu iye ó ń disturb ẹ̀. Talk now sọ̀rọ̀ Junior ìwọ ló ní that? Uh-huh. Rubbish ló sọ me? Femi, I know what I'm saying. Tunji. Ọmọ jẹ́ kí dájú gbọ́ ọkọ̀ tó ń Junior, àbúrò mi. chat. I am saying the truth. Ṣèyí bó ṣe ṣẹlẹ̀ gangan ni. Bébè, nípa owó your béèrè lọ́wọ́ mi, mo máa ní sùúrù fún mi díẹ̀ ni o. Ṣùgbọ́n kí mo ṣèdé láti Dubai ni. Èmi ò mọ̀, mi ò mọ̀ pé o ṣèdé láti Dubai ni. Mo na ń ti fi gbówó rajà. Bàbá yìí ló dé sí ilé. Tí mo ń pe nọ́mbà ẹ̀ tí ó wà available má bínú ọmọ ní sùúrù ni bàbá ìgàn sí ń lè. ní sùúrù yìí ó ti ń pẹ́ jù náà at least ṣé mi ò lè rí kíní ni within two weeks láàrin two weeks mi ò lè rí ni. Mm, màá try <laughs> màá try ṣọkàn mo lè ṣe dé ni màá try. ok ó ṣe yára. Um, ọ̀nà mi dẹ̀ tún máa wọ̀. ọ̀nà mi. tí mo tún máa fi rówó. tí mo máa fi máa rówó bíi ti báwo. mo ti gba pin yẹn. pin pain pain pain pain wọ. pain ọ̀rẹ́ mi àjọsọ. ọ̀rẹ́ ẹ̀ Oh, oh, oh, oh, oh, oh! oh, oh. pé òun bá fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò gbà ẹ́ ah, báwo ló ṣiṣẹ́. mo kàn sọ fún mi ó lè gbà bẹ́ẹ̀. Ah. <laughs> ok kò sí wàhálà ẹ kéré gan no paya. wàhálà wa o. wàhálà wa mm-hmm. lóde. Mm -hmm wàhálà tó wà ní pé mo fẹ́ kó bá mi wá ọmọ tó bá dáa ọmọ tó fún àyìn dáadáa torí bíi tiẹ̀ yìí. <laughs> èmi ò máa fáyìn máa máa mi <laughs> kékeré ni ẹ fún mi ní pin yẹn o máa bẹ wá ọmọ tó tún kárọ̀fì tó ní iṣan tó dá gidi ẹ̀yẹn kọ́ wọ́n pè yẹn wá ọmọ yẹn ṣọ́ọ̀kì mi o ṣọ́ọ̀kì mi gidi gan ni tó máa fi bọ́ lẹ́wù báyìí bọ́ǹbọ̀n mẹ́ta ló wọ̀. mẹ́ta káì. báwo ni wọ́n ṣe mọ̀ pé mẹ́ta ló wà dẹ̀ ṣé o tú díẹ̀ wò. mo dáwó mo gbọ́ ọmọ lọ hòtẹ́ẹ̀lì oníbàwò lèmi ṣe mọ̀ pé bọ́ǹbọ̀n ló wọ̀ a lọ́bẹ̀ lọ kírun ni a lọ ṣe ṣó. tó máa bọ́ lẹ́wù báyìí mo kàn ń ka bọ́ǹbọ̀n mi yẹn ni mo kàn tó ń bọ̀ lára mi pé mo fẹ́ ṣe mo fẹ́ ṣe. mọ̀ọ́tà ọ̀rọ̀ la wà. kí ló ń Ayi. Various go never leave. Abaka abaka. Eke pumping. Hey. Eh? Eh? Eh? Yo. Pumping. Various boy ever leave. Yóò ti máa rí ọ̀wọ́ ẹ̀ ó wá mẹ́rin pa mí ni. Ẹ guys, How long dùn gan-an. Gidi. Ah, ẹ kàn fresh ni. Hmm, à ń mu morning fresh ni, lára ṣe fresh. Lára fresh ó wà wá. Ẹ pa ó <laughs> ti fresh. Ẹ wá, no. Sherry, rí ọ̀rọ̀ pé mò ń wá yín àbí ẹ tí n bá ń parọ́ màá máa mọ̀ lọ́kàn ara mi ilé máa mọ̀ pé irọ́ lèmi ń pa kò yé ẹ wá ayé ti gbé tuntun dé hmm, ayé tó ń pinre tó ń pinre oníkálukú lẹ́yìn ìgbà táyé pinre fẹ́mi náà wàá pinre fún Túnjí so ayé ti gbére Túnjí wá báyìí já lọ kí wàá lọ wàá lọ gba eré táyé gbé wá fún ẹ. ọ hmm, ti gbede. ọ hmm, ti gbede wa. Ah, Akeem mo like ẹ kí ló máa ń ṣe ẹ ná àwa mélòó la wà ń bí báyìí. àwa mẹ́ta wà níbí báyìí ní túnjí járira. ó nígbà wàá gbére fún èèyàn tí wọ́n ní rárá ìrèlè kan wọn náà lọ́la ní sùúrù bó ni túnjí ni pàdé ẹ̀ ìrè náà kan wọn náà láìpẹ́. ẹ jẹ́ àlọ́ àwọn ẹ̀gà ló ń gbé lẹ́lẹ́gbà. ọ guys ẹ wo ẹ jẹ́ ká o ti nǹkan sẹ́ni tí o bá ti gbọ́ tẹnu ẹ̀gà wa oh serious o le mure wa èmi lega kale le yo èmi lega e wo kolega ja yo ja e wo mo ti e si wa la ko ja do ya bo je tó bá ti sọ ìtọ́ fẹ́ sọ tán ẹ jẹ́ wàyí mo ṣọ́ọ̀tì láyé ó gbọ́ lọ́rùn. ìwà tó wá rí pé wọ mẹ́ta tó sọ yẹ kí wàá lọ sí. mo dáwó mo gbọ́ mo lọ sóòtọ́ ibi ó wọ bọ́ǹbọ̀. wà ti dáadáa wà mo rò kó sọ pé o ní bíbí kan. ọmọ mi ò lè sùn torí tiẹ̀ wàhálà ẹ̀ lèmi ń bá kiri ó ti dá fún wọn lèmi ń bá kiri kò yẹ èmi ò fẹ́ kó máa ṣerú ayé mọ́ ọ̀dà èmi gan fẹ́ kó wọn máa tọ́ bá pàpò kó máa tọ́ bá pò kó máa fún àwọn ọmọ lówó ẹ kó máa gé sí wọn lọ́rùn kó máa jẹ kó máa mú sí ẹ lọ́rùn. ǹjẹ́ mi ò ti jẹ́ kó pẹ́ ìyá tí wàá gà ti gbọ́ kan orí ẹ pé. ọmọ tó ṣẹlẹ̀ fóònù ẹ̀ dànù. ó wà mí. mo jáde. bí mo ṣe ń pè fún ẹ náà ni kò máa tẹ̀ síbẹ̀ kò yé two two six tẹ̀sí tẹ̀sí d seventy eighty nine ọ̀yà sà. dúró náà kí n kí n sa nígbà tí mi ò tó ní bó kí n sa pé kí n kí n sẹ́ẹ̀ ìpè sí kí n mi ò tó ní. àní kò sa nǹkan náà tẹ̀sí kókó sa náà kí la fún ẹ náà tí àní kò sa tó ń ṣe pé sa ṣẹ́ náà wò. ṣùgbọ́n ṣùgbọ́n ti ṣe. ṣó ti lọ. ẹ wá já ẹtọ́ báyìí nígbà tó ti ṣàṣẹ ẹ yàrá yìí mi kàn ọ̀rẹ́ ẹ̀ sórí ọ̀rẹ́ yẹn yẹn tún gbé dání gan ó dà ó tún gbé dání ju ẹni tẹ́mi gan tẹ̀lé lọ kò yé so ó wá ní ọ̀rẹ́ òun yẹn yẹn ìyá aláyé títọ̀ òun tó kárí gan ẹ̀ olówó òun náà ní di àwọn young boys bíi titi wa yìí tó lè máa ṣàṣẹ gidi tó lè máa pọ́ǹpì tó lè máa jóńjó ó ti yé ah máa wò pé ta ló lè ṣiṣẹ́ yìí o ah ọ̀dà mo wò kè mo wulẹ̀ mo gbogbo gbọ́dọ̀ ayé yìí mo tún wọnú afẹ́fẹ́ mi ò rẹ́ anybody mo ní ah Túnjí ló lè ṣe yìí ah Túnjí ìwọ ló lè ṣiṣẹ́ yẹn ẹ tó bá ṣiṣẹ́ yẹn ẹ òun ló máa pè ìwọ náà wàá lè dúró lórí ẹsẹ̀ pé ọkùnrin náà ni ìwọ náà irú ìdíje tí ọmọ yẹn fi ń sa omi sí ẹ lára tó ń saṣọ sí ẹ lára ẹ kò ní sí yẹn mẹ ìwọ ló máa sá sí lára gangan. ìṣòro tí mo ní àkẹ́kọ̀ọ́ hmm. tí náà mo fẹ́ ṣe kí ni sí i ìlú ń fẹ́ fi princess ọmọ ah, yẹn try fún mi o ṣé wọ́n ti kàn máa sọ pé mo fẹ́ filẹ̀ máa lọ báyà láyé kan náà ah, kò sí bọ́tí mo ní ìtọ́mọ yẹn ò fún mi. ẹ máa gbọ́ bọ̀bọ̀ yìí náà kí ni kí wọ́n pè ní princess ah, ọ̀gbẹ́ni wá ṣé ìwọ fẹ́ ṣerú ayé kù ni ṣo fẹ́ sorí olórí kù ni àdínkù náà jẹ́ èèyàn kò yé tí princess yẹn kékeré ni tó bá ti ń bọlá fún princess èrò owó tí ìyá bá bù fún ẹ lọ́rùn wàá máa bù fún princess náà wàá máa ṣaṣọ sí lọ́rùn wàá máa ṣàǹkó tó bá ti wù wọn ò ní lè sọ kankan. ǹjẹ́ a máa rówó tọ́jú ẹ̀ mi. ọ̀ ṣí o wà á tọ́jú ẹ̀ wà á tọ́jú ìyá ẹ̀ gan-an wò ìyá ẹ̀ lè pè ẹ́ o ó máa ó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwa ni kò sí ẹ̀mí sẹ́yìn sí ó ti tọ́. má ṣe wí má ṣe sọ ooo má rò ooo má rò Don't speak, don't talk, má ṣe sọ kò ṣe sọ ooo ti sọ tàdé. máa mo ṣe é wí mo ṣe é sọ mo ṣe é sọ lẹ́nu kúlọ̀ sí i. Ah, ah. Oh my job. Alright, that's good. What's your name again? Oh, that's interesting. kò ṣe é sọ good. kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ kúrò inú Idori bundo olúwọlé sẹ́lẹ̀kẹ́. Ìsọ̀nù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣeé sọ ọ́ kò ṣeé mú mọ́ra. Inú Hello, Tuji. What's up there? kí ló ń ṣẹlẹ̀ ṣó wà pa. I'm fine. <laughs> ṣé o mọ̀ túmọ̀ orúkọ ẹ ní Yorùbá ṣá. Now let me tell you orúkọ ẹ túmọ̀ sí arẹwà. Of course you're so beautiful and you know. Thank you so much. Oh, am I to take that as a compliment? <laughs> all right, <laughs> ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. yẹ ah, sọ àgbàgbé ẹ gbàgbé ẹ bẹ o lè jù lọ tuntun bọ níbi ìjọlọ bọ níbi ìjọlọ. all right um, i will send the address. bọ̀ wá wá ṣe mí ní favour kan lọ máa fojú mi sọ́nà ìfà tó bẹ́tà ti máa bẹ̀ ẹ́ bẹ̀ kò yẹ. <laughs> Ah, kiss báwo that's so soon. alright. Um, báà ní. ó fẹ́ ṣẹ̀mú wáyé ẹni rè é máa ro kò ṣeé sọ nítorí wípé eh, ìsọnù ẹ̀kọ́. Eh, túnjí. Túnjí ìwọ Túnjí Túnjí àtàǹpẹ̀tẹ̀ ilé ìfún Túnjí ó mi gbọ́dọ̀ kọ́ ọ. bọ̀ ó mọ̀ pé èmi fún amúdi sẹ́lá ti confess. so. listen kò tán síbẹ̀ o. kí ni kò tẹ́ fẹ́ kí n ṣe ọkọ cause kò yé mi kàn sọ ni kò yé mi kò tẹ́ fẹ́ kí n ṣe. mo fẹ́ kó fi princess sílẹ̀. yes. kémi fi princess sílẹ̀. yes èmi ah, ah, ah, kì í fi princess sílẹ̀ tóyún wà nù ẹ̀ ṣé kà ní í ni mo ṣe máa fi princess sílẹ̀ pẹ̀lú oyún tó wà nù ẹ̀ ẹ wò kò possible tẹ bá gbọ́ pé kò possible kò possible láyé àti lọ́run mi ò lè fi sílẹ̀. kó máa fi sílẹ̀ ni torí mi ò lè lóyún kọ́mọ mi náà lóyún at the same time kò possible àgbò méjì ò lè máa forí wọn ò lè máa mú mi ní kòtò kan náà kò possible. ẹ lóyún princess lóyún what's that ẹ àgbò méjì kí ló ń jẹ́ àgbò méjì kí ni ìtumọ̀ yẹn kí ni àgbò méjì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyún níní ṣé princess ẹ̀yìn wò yẹn ṣọmọdé ni ṣé ó kéré láti lóyún tẹ́mi kò kéré láti lóyún náà èmi mo dẹ̀ lóyún inú ẹ̀sùn kan tó bá wù mí ni máa ṣe mo dẹ̀ ti rẹ́dí àti fẹ́ ni ẹ kó dẹ̀ bí ọmọ mi fún mi ṣé ti gbọ́ so pé àgbò méjì ṣe kinní kan yẹn ó ṣe gbá ó ṣe àwòkù kan mi ò mi ò ní kankan ṣe pẹ̀lú àgbò méjì ṣé ti gbọ́. oyún tó wà lára mi ìwọ Ọlátúnjí ló ìyí tó wà lára ọmọ mi ìwọ Ọlátúnjí náà ló tún ní ìtumọ̀ àgbò méjì ò lè tó ní gbogbo náà kò pọ́síbù kò ṣeé ṣe. oyún nu èmi ni mo ní. Ah, ah. Ah, láti bíi four months ni mo ti lóyún tí mi sọ fún ẹ mò ń wá ways láti jẹ́ kọ́kọ́ mi fi pé bóyá òun ni mo lóyún fún because we were not we were not together for some time mo ò dé sọ́mu dẹ̀ rọra gbé sára. ìwọ ló lóyún. lóòrò ẹ sọ yìí náà ṣé ẹ sọ fún tẹ́lẹ̀ pé èmi ni mo ní oyún tó wà nínú yín ni. ẹ bí mi wá dànù dòkọ́tẹ́ sọ sí báwo ni o ṣe jẹ̀bi ẹ báwo ni o ṣe jẹ̀bi ẹ ṣé ó possible ni ṣé nǹkan tó nǹkan olórí pípẹ́ ló fẹ́ ṣe ni nígbà tó ṣe pórí ẹ dàrú màá lóyún fún ẹ wọn mi náà lóyún fún ẹ dúró tàbá nígbà tí tí wà létí àwo ẹ tí tàbá nù kó tí tọjú bá kó bẹ títọ kọ̀ọ̀kan. ẹ̀yin ọmọ kẹyìn tó da ilẹ̀ fún mi ni ẹ ṣe bá yìí lọkọ lé ṣe bá bí ọkọ kọ lẹwà ẹ ṣe bá lẹ lóyún fún mi kí ló tó rọbìṣì ẹ náà ẹ wo dúró tẹ ẹ sọ ilẹ̀ kọsẹ̀ o tẹ bá ní oyún ẹ̀yin lẹ kọsẹ̀ tí princess náà bá lóyún fún mi ẹ̀yin lẹ kọsẹ̀ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ gbogbo rẹ dáadáa yìí náà ṣé rántí ọjọ́ tí a kọ́kọ́ wá sí ibà ṣé rántí. ṣé kí n má parọ́ ẹ̀yin náà bá a dùn. ṣé mo yí pé mo sọ wọn several times pé kó má máa sọ pé má màmá màmá màmá yẹn mi ò mi ò mọ bó ṣe ń jẹ́ kí n fi o ó jẹ́ kó máa dàbí pé bóyá arúgbó ni lolúwẹ̀ má bá wò. mo yín náà kò yí sí fún mi náà kí n kàn máa lárúkọ mọ yín ah, sorry mọ ẹ lórí bẹ́ẹ̀ anyway tí wàá bó ṣe fẹ́ nìyẹn. Susie, my angel. Susie, my baby. Susie, my love. Well, um, eh, eh, that is better, Shimo. But for me, that feel of your mind. All right. Eh. I know I'm romantic, àbí? Ah. Eh, me what school tó wà yẹn, ọmọ mi mm. wà ńbẹ̀. Ọmọ ẹ? Yes. Ah. Oh, my wà is school tí wọ́n. Ọmọ mi wà ńbẹ̀. Wow. Ah, that's good. Kí lorúkọ Ah, orúkọ yẹn Why? No, jẹ́ ká forúkọ now. no, you don't get it. You see, tí bá mo orúkọ ọmọ yẹn, wà á lè mọ̀ pé kè skul tí mo wà ọmọ sọ́sẹ̀ mi ó wà ń bẹ̀. Wà á lè máa dáàbò bo. Mo yẹ tẹ́ni sìn máa fẹ́ ṣe màá lè wà ń bẹ̀ fún. Olùdáàbò bò. O ṣe. Má dáàbò bò. Ọlọ́run ló ń dáàbò bẹ̀dá. Ọlọ́run mi dáàbò bò You are not getting me. Nǹkan tí mo sọ now ó possible kí kan náà àwọn ọ̀rẹ́ mi kó boyfriend ẹ̀ so màá lè sọ pé ọmọ tó fẹ́ ẹyin ju ẹgẹ ni o o ní láti wà very careful kò dẹ̀ take care ọmọ yẹn ẹ̀kọ́ tí mò ń sọ nìyẹn náà anything ò ní ṣe. olùdáàbòbò sórí ìta ṣe bí báyìí ah. òun ni kò dáàbòbò sórí eré àtọmọ mi yẹn èmi ni mo bí màá dáàbòbò nǹkan mi fún un tẹ́lẹ̀ mi ò mójútó. ok ok ti yé mi sìn. gbójúkò rẹ gbójúkò rẹ. ṣé san ọkọ fẹ ṣùgbọ́n ìkọ̀kọ́ wà tó fẹ́ ṣe fún ẹ látàárọ̀ tó dẹ̀gbà. Yeah. I want to use my tongue on you. <laughs> As in, kí n bẹ̀rẹ̀ láti bí ìlú ṣe wá sókè. No no no wo wo wo o ti rẹ̀ mí ṣé wọn kó mo ti wọṣọ mo ti fẹ́ máa lọ kó tó tó sọ pé kinní kan ló ṣẹlẹ̀ dẹ̀ papọ̀. No no no no no. Please don't say no please. No let's leave that for another day. Oh yọ̀yọ̀ now our it. Ẹ kí ni ẹni ṣe? ó ti ṣe ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn bọ́mọ mi bá ma ṣẹ́yún ló ma ṣẹ́yún because I cannot let it happen níbo ni wọ́n ti gbọ́ tí rẹ̀ ṣẹlẹ̀ kí ni ẹni ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀yin lẹ fà á nìyẹn kí ni mo fà. kọ́sálẹ̀ sọ fún mi tí ẹ̀pọ̀ mọ yín tẹ dárúkọ ẹ̀ fún mi màá ti mọ wọ́sọ̀ ní campus. Ah, ìyá sọ́ọ̀tàn kan nìyẹn. wọn akéwì ni mo gbọ́ ẹ. Ah. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lè má jẹ́ kanda the princess ló wá bíbá ẹ̀sìn àwọn aká mi mọ́ bí ṣe rí pé ayé mi ti bàjẹ́ ṣe rí pé ayé mi ti bàjẹ́ finally ah ẹ wò torí ọlọ ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ ẹ̀sìn oyún inú yìí mi mọ́ nfa mi ò mọ̀ yín rí mi ò mọ̀ pé lóyún ṣé lọ́mọ ẹ bó ṣe wà yìí tó bá di president lọ́la mi ò mọ̀ rí mi ò lè claim ẹ̀ mo fi ọlọ́run ọba tó dáa mo fi búra ọlọ́run kẹ́ lè gbà mí gbọ́ ẹ wò mo fi búra. kẹ́ lè gbà mí gbọ́. búra kọ́kọ́ fún mi kó gbé kóra sílẹ̀ àwọn pírẹsidẹ̀ntì ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo kóra tán lo báíbù ni. níbo náà bá wa délé ni mo bẹ̀rẹ̀ ni níbo náà bá wa délé ni. má wọrí iṣẹ́ ni kò fi ara ẹ̀ balẹ̀ èmi gan ti múra ìmùlẹ̀ wa bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ múra wa. ẹ múra wa fún mi ah ẹ ṣàfòyìn yẹn lẹ̀ fún wọn ṣe ti gbọ́ kí lè lè. irọ́ o irọ́ o kúrò àlà máa fi búra à ah, irọ́ à. Ah. ojúbílẹ̀ tẹ́ ṣe mi ò bìlífù náà o mi ò bìlífù rárá ṣe ah, o ẹ jẹ́ ká lo Quran kíkà dẹ̀ kó tán síbẹ̀ ká mọ̀ pé a ti ṣe olùkọ́ tá a fẹ́ ṣe. báwo pẹ́sidẹ̀ntì yìí ò bí believe no gbele o mo ní ọmọ tó wà nù yín mi ò fẹ́ ọlọ́run ṣe gbé ah, believe inú ẹ mo sọ fún yín so mi ò ní interest inú ẹ bó ṣe wà kùrán àti fi yẹn káàdẹ̀ jẹ́ kó tán síbẹ̀ ọmọ inú yín kó yọ anything tó kó dà lọ́la kò kàn mí lẹ́yìn kùrán kò sí ọkọ mi mi ṣe gbogbo àwọn ilé tẹ ah mo ní fún ma. Ah, hmm. a máa fi a máa fi a máa ilé bẹ́ẹ̀ mo sọ fún yín. bàbá ti múlẹ̀ ṣèbí tí bá ti ṣe ọkàn yín máa balẹ̀. ó ti balẹ̀ ìyàwó náà mọ̀ dání. ti gbọ́. èdìdí èmi àti ènìyàn ìjọ tẹ́nibọ̀dì inú wa bá ti da ilẹ̀ ilẹ̀ á mú ni ìjọ tí èmi àti ẹ tí kankan nu wa bá ti dalẹ̀ tó wá di pé n ta pè láwo òwò mọ́ ilẹ̀ á mú ni. wà á máa wí tẹ̀lé mi èmi tìmí lẹ́yìn ọlá olúwapọ̀ ọmọ àṣàbí. èmi ọlátúnjí ọmọ ṣọlọpẹ ìjọ́kíjọ́ tí mo bá dalẹ̀ ìjọ́kíjọ́ tí àṣírí tó wà láàrin èmi àti ẹ tó bá ti ẹnu mi jáde kílẹ̀ mú mi. ọjọ́kíjọ́ tó bá ti sọ àṣírí tó wà láàrin èmi àti yín kí n ya òrè lọ́jọ́ yẹn kì í bẹ̀ kú. àṣẹ́gun bẹ́ẹ̀ ni ìjọ́ tó bá ti ẹnu ẹ jáde ló bá kú. ó ti tán. ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ. kò sí wàhálà wọn. aṣọ ti gùn báyìí. má fojú di o no ah. má fojú di o. mo ti gbọ́. má fojú di o. hello ma ṣe wá pa mo tún pè yín láti ẹ̀kan ìpín ìkọ́ yín oh oh all right all right ó máa ní kọ̀ọ̀kan tí n fẹ́ sọ fún yín. there is just ten ta máa ń ṣe ní family wa ẹ orò máa ń ṣe fún àwọn ìyàwó wa ẹni tó bá kọ́kọ́ lóyún fún wa ó la máa ń ṣe fún ẹni ẹ̀ma fún ìlẹ̀ kọ́kọ́ lóyún fún mi ibi tí problem wà gan ni ẹ̀yin lẹ́yìn kọ́kọ́ lóyún fún mi mi ìdẹ̀mọ́ mi ṣe máa sọ fún princess ìgbà bá ṣe fẹ́ ṣe náà mi ò tí sọ ọkọ fún lọ́nà ẹ̀yin mo kọ́kọ́ mi ì sọ fún ara mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ máa ń dẹ̀. ṣe mà ọ̀rọ̀ ẹ ṣe ó tó mọ̀ ó dàbọ̀. sọ fún ọmọ ah! ah! àwọn lè sọ fún mi wọn lọkùnrin ọláyọ ilé túnjí wàá dúró kan tó ṣe fún mi túnjí àwọn ìjọba ayé mi jẹ àbúrò mi báwọn ìfẹ́ sọ fún dáàdì sísè túnjí. <laughs> farabalẹ̀ kó dúró jàre kéènì gbá gbọ́dọ̀ tó ṣe fẹ́ gbọ́ ṣé wàá jẹ bread and àti slippers. ṣé bèbè màá ti fojú jì. bíbí sí à kéènì ó ṣe wàá jẹ bread slippers pẹ̀lú kinní mi. are you alright? ṣòro tuji tuji bread slippers tuji kí ni o gbé lè nà kí ni o gbé rọ́bìṣì. bread slippers my kinní you love it. Tunji, ah, Tunji, Tunji, no, no. Okay, I'm sorry, I'm sorry. Túnjí Túnjí má ṣe báyìí fún mi. Àwọn àtàwọn ọmọ fẹ́ fẹ́ Túnjí. Ọ̀bìnà! Ọ̀bìnà! Come on. Mo ti dárí jẹ̀ mo ti dárí jẹ̀ mo ti ọkọ mi jọ ọjọ́ lórí ọlọ́run mo ti dárí jáde. Má rò má rò má rò má rò má rò má rò. Kò ṣeé wí, kò ṣeé sọ. Ó kọjá òye ẹ̀dá, ó fẹ́ ṣẹ̀mú ayé ẹni rèé ẹ ṣe mo dúpẹ́ ẹ bá wà ní ààrẹ báyìí sí. ṣé ẹsìn epo tí wọn òkè ń sẹ ṣé o bí fine hmm? ẹ fọkàn balẹ̀. ṣe rẹ fine ẹ má wọrẹ. ẹ ṣe ẹ tó tọ́jú mi lẹ́yìn náà ṣe gbọ́ mi ìlú náà. ó ti ń lajú bí wàá ṣe pẹ̀lẹ́ princess pẹ̀lẹ́ ọkọ mi. kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ wùrùwùrù inú ẹlẹ́dẹ̀ ló ń gbé kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra. madam ẹ jọ̀ọ́ ẹ mọ yẹn jáde síta náà. Ah, ṣé àbúrò ẹ̀ ní dókítà. mo ẹ mú jáde síta náà. yàmà yàmà mo ń bọ̀ ìjọba àbẹ̀kú ti jáde ṣé o ti kì í sí are you sure. Bella. possible. Eh, kí ni ìdí to fi sọ pé possible. Daddy, ẹ fẹ́ mọ ìdí tí ò fi possible. ah yes i want to know why tó máa sọ pé kán mú àbúrò ẹ kúrò lọ́sípítù. junior tell rí. yes. tẹ̀yìn rò pé mommy. Eh, ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn má sọ ọ́ torí tó bá sọ ọ́ bàbá ẹ fìdí jálẹ̀ kó dẹ̀ gbàbẹ̀ ní stroke kó dẹ̀ tún gbàbẹ̀ kú in fact ó máa látàtà kó máa kú straight ni tí n bá délé èmi àti àwa sọ máa wá lé yín ṣùtùgbọ́n máa sọ ìwọ ni. obìnrin èké èwo lẹ tún ń plan o. èké hmm. bá mi sọ fún jàre kí ni ìdí náà jàre. Eh, dadi mo kàn ní junior ó ti jọ yín jù ah, kódà mo ń envy ẹ. <laughs> òun envy junior tó gbó jọ mí. ìwọ náà lọ jọ mí ìwà bó ṣe máa. ẹni tó ti jọ yẹn okay now. all right take care. mama kò yóò fún. màá wá rí ẹ lé ṣùgbọ́n máma bí rárá màá wá bá ẹ. kí ló tó ní kó má wà mí. kó má máa káàkiri ni pẹ̀lú kọ́ndíṣọ̀n kó tó máa fò sí bí fò sàn. ọkọ máa ní ọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú eh, tó ń jẹ́ ẹ. ó tún gbóhùn tó rìn kiri èmi á máa lọ bá ń lé má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo má rò ooo má rò ooo má rò. don't speak don't talk má ṣe sọ kò ṣe é sọ ooo láti sọ jáde. má rò má rò má rò má rò má rò. kò ṣeé wí kò ṣeé sọ ó so sí ní lẹ́nu buyọ̀ sí i. ó kò ṣeé wí o ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá ó tẹ̀sẹ̀ mú wáyé ẹni rèé máa máa ro kò ṣeé sọ nítorí wípé ìsọnù ẹ̀kọ́ àmúmọ́ra ni kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra ọ̀rọ̀ wùrùwùrù inú ẹlẹ́dẹ̀ ló ń gbé bẹ́ẹ̀ kò ṣe é sọ o kò ṣe mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí we don't even know. ṣé èsì dáadáa ó ṣe pé ó dàbí àgádágodo ni ó yẹ máa ṣe kó máa tì kó máa ṣe kó máa tì kó máa ṣe kó máa tì ṣé wàá rí nsìn tó tó jẹ kan ṣe kán tì ó ti ń gíràn ó dẹ̀ ti ṣe kí ni ó ti ń ha àmọ́ ní láti gírísẹ̀ tó nǹkan tí mo bá sọ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn òun la máa ṣe ó sì gbà pé for better for worse ṣe ni èmi àtọkọ mi. for better for worse indeed ibi tó ń wà lọ́nkí lọ́mọ tó ń ṣe. kò lè ṣe nǹkan kan ó trust me. èmi náà dẹ̀ trust ẹ. bẹ́ẹ̀ni. sórí ètò wa sọ yẹn i cannot do it. nǹkan tí mo bá yìí sọ ló máa gbọ́ ó máa dẹ̀ ṣe mí ì lè fi ẹlẹ́kọ̀ọ́ gíràn. sọ fún un tí n bá gbé ewúrẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n fi jọkà ni tí n bá gba àgùntàn lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ afáà mi wọ́n mú fi lánu ni wàá gbọ́ tó o bá lọ bá àfáà kan tàbí oníṣègùn kan tó bá ní kó lọ mú màálùú wá ebi ń pani o tàbí tó bá ní kó lọ kó owó páǹsì páǹsì owó dọ́là wá yóò náwó rẹ̀ jẹun ni o torí mi èmi fa, mi ò ní ṣèké bẹ́ẹ̀ ni mi ò ní dalẹ̀ ọ̀pẹ̀lẹ̀ sùúrù ló lọ sí. mo ti sọ fún ẹ pé kó tó wá sọ́dọ̀ bàbá gbogbo nǹkan tí bàbá bá sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí sùúrù ló máa ṣe wò sùúrù tó dẹ̀ lọ́jọ́ ni. agbọ́n o tí ò bá lọ ní sùúrù àfàìmọ̀kọ́ mọ́ lọ lóyún ìtìjú o. má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo má rò ooo má rò ooo. don't speak don't talk má ṣe sọ kò ṣe é sọ òun o láti sọ jáde má rò má rò má rò má rò má rò má rò kò ṣe é wí kò ṣe é sọ ó so sí ni lẹ́nu buyọ̀ sí i. ó kò ṣe wí o. ó kọjá òye ẹ̀dá. ó kọjá òye ẹ̀dá. ó tẹ̀sẹ̀ mú wáyé ẹni rè é. ó tẹ̀sẹ̀ mú wáyé ẹni dáre o. máa ro. máa ro. kò ṣeé sọ nítorí wípé. ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra ọ̀rọ̀ wúrowúro inú ẹlẹ́dẹ̀ ló ń gbé kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí. We don't even know, know what to say again. ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra ọ̀rọ̀ wùrùwùrù inú ẹlẹ́dẹ̀ ló mi gbé kò ṣeé sọ o kò ṣeé mú mọ́ra kí la fẹ́ ṣe sí èyí tó ń ṣẹlẹ̀ yìí. We don't even know what is again. Ma Maro, Maro, oh, Maro, Maro, Maro. Don't speak, don't talk, má ṣe sọ kò ṣe é sọ òun oh, o oh, láti sọ jáde. Maro, Maro, Maro, Maro, Maro, Maro. no, no, no. Why now? Why? Why? Mommy. Mommy. Miko, princess. Ma. Ẹ̀gbẹ́ mm. mm. mi kọ́. Ẹ̀gbẹ́ mi kọ́. Ọ̀rẹ́ mi. Kò sí ohun tí yóò sọ sí mi tán. Ẹ kí ni o wá ṣe fún? Kí ni mo fẹ́ ṣe sí? Ṣé mo fẹ́ kí mọ́lẹ̀ kí n bẹ̀rẹ̀ sí nínà ni? Kádùrú gbajúmọ̀ tèmi kó máa jà láàrin ìgboro nítorí pé ọmọ bú mi nítorí kẹ́nẹ̀. Ó ṣe kọ́kọ́ sí, wá débẹ̀ wá lọ rojọ́ anyway ìyẹn tiẹ̀ kọ́ ló wà important èyí tó wà important mo ṣe pè é òun nítorí princess mi tó mú tún jí wá sórí àwọn ìgbésẹ̀ tó ní ká gbé yẹn ah mo ti ń ro omi òrùpẹ mi mi gbé. ṣé ẹ̀rù ń bà yẹn ni. ẹ̀rù ń bà mí gidi gidi gan. sórí kò sí nǹkan míì tá a máa ṣe sí ìyẹn gangan la máa ṣe. Ah, ṣé òfin kò dangerous ya. kò ní ewu ọ̀dájú òun ló bí owó ìtìjú òun ló bí gbèsè tá a bá pẹ́ lórí mi èṣìkèṣì á bá wa ń bẹ̀ ìyẹn gangan la máa ṣe. mo ń wò pé kó má lọ di pé olúwa ẹ̀ máa kábàámọ̀ kó mi má lọ tẹ̀yìn wògbé lẹ́nu. sórí fi ọ̀rọ̀ ìgbín àtomi sílẹ̀ káwọn ṣe tiwọn lọ́tọ̀ kíwọ náà ṣe tiẹ̀. ẹgbẹ́lẹ̀ wa àti débi báyìí. kò sí wèé wàá rí mi sìn. ok kò sí náà lẹ́wọ̀n ayé ah. gbàkà owó iṣẹ́ tí gbogbo wa fún ọ̀rẹ́ mi tó níṣẹ́ yẹn. Ah. Hmm. ń gbọ́. Eh, ok actually nǹkan tó ṣẹlẹ̀ ni wípé picture ẹ̀ àdírẹ́sì ẹ̀ ló wà lẹ́yìn. sọ ẹ mo dání náà. ṣé o máa sanwó tó ṣù ọ orí ẹ wà ń bẹ. ṣẹ́rẹ́ ni tó wà nù picture yẹn sà mi ò fẹ́ pa rárá o kódà mi ò fẹ́ lóko èèyàn lọ́rùn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe bí ọ̀ṣẹ́ ṣe ń ṣojú mo fẹ́ kẹ́ rí lè bá mi díò pẹ̀lú ẹ̀ ṣe wá rí mọ́tò tó ń gbé káàkiri ẹ̀ fọ́rọ̀ náà ẹ̀ sà èmi fẹ́ kẹ́ bá mi gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ wá já sí kolobo kẹ́ bá lè rìn ní òsì títì ẹ bá mi rìn sí òní títì kó máa kókó kó máa rìn ìhòòhò lọ́lé wọn mo fẹ́ gba mọ́tò mi lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ dí pẹ̀lú ẹ̀ bọ́ mi ò fẹ́ kó kú. kakan lápá kakan lẹ́sẹ̀ agbára ṣẹlẹ àwọn eléyìí ó ti ṣiṣẹ́ lódú ẹran rí ọmọ akan lápá ọmọ akan lẹ́sẹ̀ títí ayá fi parẹ́ kò ní gbádùn ara ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fi síwú yẹn o. ẹ bàkà tó bá ti ṣe yẹn tó neat màá fi hàn kan sówó yẹn fún ẹ. ẹ <laughs> eh, ṣé tó bá gba mọ́tò yẹn ṣé àwa láàrin. ẹ̀yin kọ́lẹ̀ ẹni mọ́tò eh, màá wá èmi àtọ̀rẹ́ mi wá gbé mọ́tò yẹn lọ́dọ̀ yín. <laughs> ẹ lè máa lọ. ẹ̀kọ́ bá lọ kí sọ́wọ́n lọ máa ṣe ẹ̀ àlọ́ máa ṣe ó máa ṣe fọkànbalẹ̀ kò sọ́wọ́n lọ. ẹ kò mọ̀ nípa wọn nípa wọn àdé pa á ní wọn tí mo wá fi sọ yìí pé kò má fẹ́ Túnjí. alága ló làṣẹ àṣẹ làṣẹ gbẹdùmarè alága ẹmọ òtẹrẹ kẹrẹ ẹmọ òrìṣà fẹ ìwọ ló ń dábàá bórìṣà lọ́rùn àbá tó o bá ti dá lórìṣà òkè ń gbà kọsẹ kọsẹ ti làkọsẹ ijó àkàlà ògùn èwà jíjà akọmọláfẹ ọmọ agbóró ọmọ lẹrù gẹ̀ẹ́sì lójú ibodè ọmọ lẹrù gẹ̀ẹ́sì lójú ibodè. ikú kì í mọ ẹni kó pani àrùn kì í ṣẹni kó gbẹ̀yìn dè ìbà lórí orí ìbà lórí ẹsẹ̀ àtẹlẹsẹ̀ ẹgbẹ́ igbó orí ẹrù gàlè ọlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ ṣe bàbá mi o ẹ ṣe o ẹ ṣe ọ̀rọ̀ mi lẹ ṣe o àgbàmọ̀gbẹ́ ẹ ṣe o ágìrì máa ń ṣèyàn ọmọ mi ó yàrá kí mo ṣiṣẹ́ kan lọ́ọ́ ni ẹ gbọ́ná ẹ ń gbà tẹ́fẹ́ wà gbàlá ẹ ẹ bá ọmọ ọmọ òmùyẹ ẹ bá ọmọ ọlọ́gbàlá ni ẹ wá já ẹ já wọlé báwọn ọdún akéèrè fẹ́ kí n ṣe fún yín báyìí. ọ̀rẹ́ mi lè ti fẹ́ ra kù. ó fẹ́ ra kù bíi gbọ́ ó fẹ́ ra kù bíi eléèlò ló ra. mo ti lóyún. o ti lóyún <laughs> ayé agbára kéńké ṣe mo sọ fún ọ lórí mo sọ fún ọ pé orí ló máa ń gbáláwo rẹ kò ní wàá gbọ́ o ó ti rù ú rẹ ó sọ̀ rẹ ẹ̀yin ẹlọ́fi gbọ́ wọn náà pọ̀ o ikú òsì ní pọ̀ ọ̀dọ́mọ̀ ẹ̀ lọ́wọ́ kí ló dé òde ṣàṣẹ. oyún ìtìjú ló ní ọ̀tàn ẹ̀yin ọmọ ẹ̀sìn yẹn ṣẹ́ṣẹ́ máa ń yẹlé tí wọ́n kọ́ báyìí gan mo sọ fún ọjọ́ kìnìún àná mo ní fátó dá ifá kó o ní sùúrù ni wípé owó bí kan ó sinmi fọkàn ni owó lọ ọlọ́fi wàràwàrà ọlọ́fi lábẹ́ ẹgbẹ́ náà wá gbọ́ ò bá lóyún ìtìjú tó wù ọ́ kó ní kò sí tí mo lè ṣe sí. ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ ṣàánú mi jọ torí ọlọ́run bàbá ẹ jọ torí ọlọ́run iná lè lè gbà mí ẹ ṣàánú mi torí ọlọ́run kò ṣe sọ síta ọmọ kékeré mo lóyún fún. dúnà o kí ló dé tẹ̀yìn ọmọ ọ̀sìn yẹn máa ń yan létí lápá mo ní ifá tó dá ni pé ifá kó o ní sùúrù pé ó máa bí kan ó sinmi fún kan mi. mo ní kó jẹ́ ní sùúrù o. etí ẹ̀gbọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ṣé nígbà tó ń ṣe kinní ọ̀rẹ́ rẹ̀ ló yà ọ́ nìkan ẹ́ òun ni olóòmọ ọmọkùnrin ọ̀hún ló gbélé ẹ lórí sí ọ. mi fẹ́ gbà. o fẹ́ gbà. mi fẹ́ gbà o. ṣé ń gbọ́ olóòmọ fẹ́ gbà ìwọ ló kì í mọ́lẹ̀ ìwọ ọmọ ọmọkùnrin lé lórí kí ló fẹ́ kí n ṣe o. bàbá ẹ ṣàánú ẹ jọ ẹ wo ẹ wo ẹ wo ipò tó wà yìí ló dáa.

ṣé torí ọlọ́run bàbá ẹ ṣàánú mi torí ọlọ́run kí n ṣàrògbọ́n dá sí i lóòótọ́ mo ti sọ fọ́kọ lé mi pé òun ni mo lóyún fún àmọ́ mi ò tí ì sọ fún èyí ti bí yẹn ọmọ kékeré dẹ̀ ni hmm. ọmọ kékeré ni kó má di pé wá wá dijọ́ wájú a máa sọ pé òun lòún lóyún. ẹ ṣe ọ kí àná fẹ́ kí n ṣe sí o. ẹ mú o pé kẹjẹ kí lè ga jù ọmọkùnrin. kí lè ga jù lọ kò yé mi. kàyé jù ẹ ọ̀rẹ́ rẹ ti sọ oníwọ̀n ló kó bá ń tó tọ́ wo ọmọ mi o tó o bá yẹra lọ́dọ̀ ọmọ ẹ̀ oní ọ̀pọ̀ o òní ẹni kí n bó ń pa èèyàn èmi ò ń pààyàn láàyàn o. ìyá o èmi ò lọ́wọ́ sí ká pààyàn torí fà tèmi ifá òdodo ni fámi mọ́ ni fátìmọ̀ dáhùn òsì lọ́wọ́ sí kí n pààyàn ó ní ẹ̀bẹ́ta àmọ́ra kí ni mo fẹ́ kí n ṣe. ẹ dákun bóyá kí tí wọ́n bá wa wò ó bẹ́ẹ̀ kó má dọjọ́ iwájú kó má lọ́wọ́. ṣé ọ ẹ ẹ ẹ ẹ rí o àwọn èèyàn bẹ̀rẹ̀ o bó o bá lọ sóògùn kan, wọn máa kọ ológun kan, kó o náà ṣe bí má wàá kọ ẹ níbi pé ṣe pààyàn ó ní bóun pálágídí tó bá mi ni ní nǹkan tí wọn ṣe fún bó bá rú lójú abilẹ̀ léèrè ọgbọ́n lọ sọ́run hmm, n tá ṣe kù iṣẹ́ kan wà tí mo ṣe fẹ́ nìkan wọn dà ọ ni o Hmm. ó ṣe ìmùlẹ̀ fẹ́nìkan wọ́n gbé fún ọ lọ lò ṣùgbọ́n wá gbọ́ o kẹ́ ẹ tó lè lọ lo iṣẹ́ náà wọ́n fún ẹ̀yin méjèèjì lọ́sẹ̀ kan ẹ lọ fọ sí ọ̀hún wẹ̀ èmi sì lè gbọ́dọ̀ lọ ẹ gbọ́ abẹ́ dáhùn Hmm. Uh-huh iṣẹ́ rẹ̀ oògùn abẹnú gọ̀ǹgọ̀ ló ń wò yìí ṣùgbọ́n ní gbólóhùn o gbólóhùn tó máa pè tẹ̀lé mi kó o gbé gbólóhùn tẹ̀lé mi ṣé ń ṣe ṣe ṣe bí àdó sonso ṣe bí àdó kèrègbè ṣe bí àdó dàgbà kèrègbè ṣe bí àdó dàgbà mo mú egun ọmọ àkókò mo mú sawo mo mú tàgbàlagbà mo mú sòrò mo mú tàgbàlagbà mo mú sòrò òkèwé ni àwọn àjẹ́ láwọn ò gbà lọ́ọ̀ mi. àwọn àjẹ́ láwọn ò gbà lọ́ọ̀ mi. mo lọ́ọ̀ lè gbà lọ́ọ̀ mi. mo lọ́ọ̀ lè gbà lọ́ọ̀ mi. torí mo ti dọmọ ọ̀sá méjì. torí mo ti dọmọ ọ̀sá méjì. òwì ló ní máa wí. òwì ló ní máa wí. ìgbà ojú lówó oníyèyè ní. ìgbà ojú lówó oníyèyè ní. gbogbo rẹ̀ ló fi mú mi. gbogbo rẹ̀ ló fi mú mi. Mhm. ó bá tán ṣùgbọ́n ní ó ní bó ṣe lò ó wọ́n sọ fún ọ. olùkó gbọ́ bí o fún ọ lọ́sọ̀ọ́ àwọn àgbà ní ìrùkẹ̀rẹ̀ nígbà ọmọ ọ̀run nílà ọ̀yá gbà ọ̀yá. bóyá wà lè fún mi mo fẹ́ tọrọ kankan. princess ah. mo fẹ́ kó bọ́ mi láṣìírí ọmọ tí mo bí ọmọ tí mo bí èmi mo bí ẹ o èmi mo bí òun náà ṣàánú mi bá mi tọ́jú ẹ ọmọ tí mo bí torí èmi ni mo bí ẹ èmi ni mo bí òun náà jọba mi mú bí àbúrò ẹ bá mi tọ́ bí ọmọ ṣùwárí àṣírí má ro princess jẹ́ kó jẹ́ àṣírí láàrin èmi àti ẹ. mọ́mí ah, mọ́mí ẹ jẹ́ ah, princess má ro àṣírí tó wà láàrin mi àti ẹni ẹ ṣó ti gbọ́ má rò fẹ́ ní kọ̀kọ̀ princess má rò má rò fẹ́ ní kọ̀kọ̀. mọ́mí. má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. mọ́mí mọ́mí mọ́mí má ṣe wí má ṣe sọ má ṣe wí má ṣe sọ ooo. má rò ooo má rò má rò ooo má rò. don't speak don't talk má ṣe sọ kò ṣe é sọ ooo láti sọ jáde. má rò má rò má rò má rò.